òun náà ni ìtumọ̀ suratul Isra tafsiru suratul Isra òun náà ni nǹkan tí à ń gbéyẹ̀wò lọ. nítorí wọ́n ti pé àtibáde àyà ẹlẹ́ẹ̀kẹtàléní ọgbọ̀n níbi tí ọlọ́run bá àlékẹ́lá ti ń sọ fún wa nípa ìjẹ́ ìwọ̀ àti ìkọ̀fúnni láti ọ̀dọ̀ ọlọ́run bá lórí pípa èèyàn pípa ẹ̀mí eré tí ó fi ọlọ́wọ́n bá àlékẹ́lá ṣe ní ìwọ̀ fún wa láti pa. lẹ́yìn náà àwọn ìdájọ́ ṣẹ̀ríà tí ọlọ́wọ́n bá àlékẹ́lá àwọn òfin ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá àlékẹ́lá gbé kalẹ̀ fún àwa ọmọ anabi Adam láti máa lò lórí ẹni tó bá pààyàn àti àwọn ìran. ọ̀nà tí ìpààyàn pín sí inú òfin ṣẹ̀ríà àti ìdájọ́ ìran kọ̀ọ̀kan nínú àwọn ìran náà gbogbo àwọn eléyìí báyìí ó ní à ń gbé yẹ̀wò lọ ní abẹ́ àyà yìí abẹ́ àyà ẹlẹ́kẹtàléní A ọ̀rọ̀ nípa pípa ìrìn wa ni ó jẹ́ ọ̀rọ̀ kan tó ẹ pé ó tóbi púpọ̀ ó jẹ́ ìdájọ́ kan òfin kan lófin ṣẹ̀ríà tó yẹ pé ó tóbi yan. ẹ rí i pé kódà mo ní pé ibi tó tóbi dé ó ní odidi kìtáàbù kan tí àwọn fuqahawu fún kìtáàbù jinayat kò yẹ báyìí nísìnyí ibi tí àlámàrí náà ibi tó tóbi dé nínú òfin ṣẹ̀ríà nítorí pé òfin yìí yẹn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ntòfin dìrọ̀ mọ́ ntò tóbi nínú iṣẹ́ ọlọ́run ọba ni òun náà ni ẹ̀mí ọmọ anabi adam ẹ̀mí ọmọ anabi adam tóbi púpọ̀ nínú àwọn iṣẹ́ tí ọlọ́run ọba àlekẹ́lá ṣe ó wà nínú àwọn nǹkan tó tóbi nínú àwọn iṣẹ́ ọlọ́run ọba òun náà ni dídá ọmọ anabi adam àti kọ́lọ́run ọba àlekẹ́lá ó pàtàkì ọmọ anabi adam púpọ̀ ọlọ́run ọba àlekẹ́lá pàtàkì ẹ̀mí wa nítorí ẹjọ́ kọ́lọ́run ọba àlekẹ́lá gbé àwọn òfin kankalẹ̀ láti dáàbò bo ẹ̀mí náà kó má bàa di nǹkan tí àwọn èèyàn tí wọ́n máa tí wọ́n máa tayọ àlà sí ní ọ̀nà tí ọlọ́run ọba àlekẹ́ ní ọ̀nà tí ó wù wọ́n tọ́lọ́run ọba àlekẹ́ lọ́wọ́ fẹ́ ọlọ́run ọba àlekẹ́ láti gbé àwọn òfin kankalẹ̀ tọ́lọ́run ọba àlekẹ́ tó fi de àwọn èèyàn láti jẹ́ kí láti láti lè kọjú wọn kúrò níbi máa tayọ àlà sí ẹ̀mí ọmọ àlàkejì wọn. sèlè ìbálòpàá ti jẹ́ pé ọ̀rọ̀ tí à ń sọ ní abẹ́ àyà yìí ó pọ̀ níwọ̀nba díẹ̀ a sì ní máa fẹ́ ṣaláyì mẹ́nuba àwọn nǹkan tó ṣe kókó tó yẹ ká mẹ́nuba nítorí wípé nínú àwọn ọ̀nà nínú àwọn ibi tí a ti máa ń yọ ìdájọ́ ṣẹ̀ríà àwọn masadiru tashri'i àwọn ààyè ibi tá a ti yọ òfin ṣẹ̀ríà alákọ̀ọ́kọ́ ń bẹ náà al-Qur'anul Karim tòtí abáwá débi àwọn àyà tí ó ń fi àwọn òfin ṣẹ̀ríà rinlẹ̀ tí ó yẹ káyọ̀ dájọ́ ṣẹ̀ríà bẹ̀rẹ̀ rẹ̀ ṣàlàyé kíkí ní ìdájọ́ ṣẹ̀ríà ti àríyọ nínú àyà yìí káwábọ̀ tí rẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí mi nínú àyà mi náà àtàwọn hadith mi tá a bá máa ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé lọ́kàn a gbèrú pé àwọn tafsiru tá à ń ṣe jẹ́ nǹkan tó kó yóò máa ṣe àǹfààní wípé à ń yọ ìdájọ́ ṣẹ̀rí à ń bẹ̀ à ń ṣàlàyé fit à ń ṣàlàyé àgbọ́yé ẹ̀sìn ibi tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà à ń ṣàlàyé rẹ̀ níbẹ̀ pé nínú àyà yìí o in tí ó fi ń rinlẹ̀ nínú àkídà ni àbí nǹkan tó ń takò nínú àkídà tí ò tó wà láwùjọ wa rí. abatunde bi àyà mi eléyìí báyìí ìdájọ́ nǹkan tó fi ń rinlẹ̀ nínú fíkìwé àwọn ìdájọ́ tó sì rọ̀ mọ́ tó wà lábẹ́ rẹ̀ lélẹ́ báyìí so nítorí wípé àwọn àyà yìí tá ń dé yìí tá ń ka yìí òun gángan ni àwọn ulama àwọn al-fuqaha òun ni wọ́n gbára lé tí wọ́n ti ń yọ àwọn ìdájọ́ fíkì aya báyìí òun ló fún wa ní ìrùlájọ báyìí tá a fi mọ̀ pé nínú ṣẹ̀ríà ọlọ́run bá o nǹkan báyìí ló tọ́ nǹkan báyìí ní òótọ́ nítorí aya báyìí ni nítorí hadithu báyìí ni. ṣẹlẹ̀ àlọ́fà lọ́fà jẹ́ pé gbogbo àwa ó nígbà pé ó lápẹẹrẹ nínú àsìkò tó gbà wá àtúmọ́lálẹ́ insha Allah nǹkan tá a ṣe òun náà ni pé a fi àyè lẹ̀ fún ìbéèrè àti ìdáhùn lórí àwọn nǹkan tó wáyé pé a ti sọ sẹ́yìn àbáwọn nǹkan míì nánú àlámọ̀rí ẹ̀sìn so ìdí méjì ló fà á òun ni wípé ó máa ń dá ní ẹ̀kọ́ kan báyìí kí a máa fi àyè ìbéèrè lẹ̀ kọjá kọjá pé bóyá a máa lo àsìkò ẹ̀kọ́ kan báyìí fún ìbéèrè tálẹ ààyè ìlàtàn torí pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjókòó yìí tó èyí sábà sí àyè ìbéèrè ń bẹ àyè ìbéèrè sábà yọlẹ̀ ẹlòmíì sì máa ń láwọn ìbéèrè míì ẹ kó fẹ́ béèrè tó ìdí ilé báyìí insha Allah ta'ala tó lálẹ́ yìí á fi àyè ìbéèrè lẹ̀ pẹ̀lú ògbọ́nà ọba ìdí ẹlẹ́ẹ̀kejì táyì fàyè béèrè lẹ̀ lálẹ́ yìí òun ni wípé a ti wà ní orí àròyé láti àárọ̀ ó ti wá fẹ́ <laughs> oh, ọ̀pọ̀lọ́ ti fẹ́ máa soba eating so káwọn wà máa àwọn <laughs> àmà sọ̀sọ̀kúsọ̀ ìrànwò pé wọ́n pé ìbéèrè àti dáhùn òun ò fẹ́ fa <laughs> òní fẹ́ fààrò yé púpọ̀ àkójọ lọ́wọ́ ẹ̀sẹ̀ yóò ní àsìkò tá a ń béèrè òun náà <laughs> eré tọ́lọ́ bá ní kó rọrùn náà ni á dáhùn insha Allah ta'ala ṣe ẹ̀jọ́ tí ọlọ́wọ́ bá jẹ́ kí àkíyá gbàgbá yẹn tó àwọn ẹ̀yà wa láti òkè àbùkátà question yìí so ẹ máa fi question ránṣẹ́ látòkè pẹ̀lú gbọ́lọ́wọ́ bá so a sì ka question yìí pẹ̀lú gbọ́lọ́wọ́ so insha Allah so fún wa ní nọ́mbà number one two three four five six okay seven <laughs> yóò kàn yóò kàn ní nǹkan náà eight àbò ọmọ àtúntò náà wọ̀nyí so àwọn ẹ̀yà lókè báyìí ṣe ni pé tí ìbéèrè yín bá ti wá tá a bá ti dáhùn tọkùnrin kan á dáhùn tóbìnrin kan náà a bá tún ti dáhùn tọkùnrin kan á dáhùn tóbìnrin kan tó yẹ báyìí ní sìn insha Allah ta'ala number one. naam wọ́n ní tó bá jẹ́ kó bá tẹ̀lẹ̀ wípé èèyàn kan ó pa èèyàn méjì nínú ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ó pa èèyàn kan nínú ìdílé yìí ó tún pa èèyàn kan nínú ìdílé mi wọ́n ní báwo láti yanjú ìdájọ́ ẹnu ṣẹ̀ríà á wo irú ìran ìpààyàn tó ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé méjèèjì ó mọ̀ọ́mọ̀ ni a fi rinlẹ̀ pé ó màmá pẹ̀yẹ alákọ̀ọ́kọ́ ó tún màmá pẹ̀yẹ lẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé ìkan ó màmá ìkejì ó ṣèèṣì á nù tẹ̀ pé eléyìí ó màmá ni ẹlẹ́ẹ̀kejì ó ṣèèṣì ni tàbí méjèèjì ṣèèṣì ni á rí pa mọ́ tàbí méjèèjì jọ bí ẹni kó ṣèèṣì àbí kan ìkan ó ṣèèṣì ìkan ó jọ bí ẹni kó ṣèèṣì àbí kan ó ṣèèṣì àmì ó màmá àbí kan jọ bí ẹni kó màmá á wo gbogbo ẹ̀ tàbá o gbogbo ẹ̀ tó bá jẹ́ pé méjèèjì ó mọ̀ọ́mọ̀ ni á wà pé mọ̀lẹ́bí àwọn méjèèjì tó pa mọ̀lẹ́bí alákọ̀ọ́kọ́ kí lẹ fẹ́ wọ́n ní táwọn ẹfẹ́ ni káwọn fẹ́ gbẹ̀mí rẹ̀ ni ẹfẹ́ pa ni ìtẹ́yìn fẹ́ nìyẹn mọ̀lẹ́bí eléjì kejì kí lẹ fẹ́ ní bàtà àwọn aláwọ̀kọ́ tó pa àwọn gba díyà ń tiwa <laughs> àwọn gba díyà ń gbà táwọn alákọ̀ọ́kọ́ ti pa wọn a wà pa wọ́n pa ẹni wọ́n yìí tó ń gba díyà lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí rẹ̀ kò yẹ báyìí nídìí yìí àwọn gba díyà lọ́wọ́ rẹ̀ fún àwọn tí ó mọ̀ọ́mọ̀ pa èèyàn wọn tó wà mọ̀gọ́ lọ́vọ̀ àwọn tó láwọn fẹ́ pa wọ́n pa fún wọn kò tí yẹ báyìí nídìí yìí àwọn méjèèjì láwọn fẹ́ pa ni tí èèyàn lè pààyàn lẹ́ẹ̀mejì ẹ̀rọ kan pa tiwa náà kẹ́ẹ̀ tó pa sẹ́ni kejì wọ́n pa á nípa tán bá ti pa òun ó ti ṣe kíni ó ti gbé ti tàwọn méjèèjì náà nìyẹn tó bá yẹ pé ó mọ̀ mọ̀ ni lẹ́yọ kan ó sì èsì lẹ́lẹ́kejì àwọn tó mọ̀ mọ̀ yẹn wọ́n làwọn fẹ́ gba díyà díyà tí wọ́n wà mú gọ́lázọ̀ àwọn tó ṣèṣì náà láwọn náà fẹ́ gba díyà díyà tí wọ́n wà mú kọ́ fáfà àwọn méjèèjì ó gba díyà wọn àbí ẹnìkan lóun fẹ́ gba ẹni tí wọ́n jẹ́ pọ́ màmá òun lóun fẹ́ gbẹ̀mí rẹ̀ ni tẹ̀pẹ́ ẹni tó lóun tó ṣèṣì òun lè gbẹ̀mí tiẹ̀ díyà lòun lè gbà àwọn gbà díyà. tẹ́yìn bá wò pé ah, àwa yọ̀ǹda tẹ̀pẹ́ yẹn lè yọ̀ǹda wọ́n yọ̀ǹda náà ni á béèrè lọ́wọ́ àwọn tí wọ́n pa èèyàn wọn torí pé ṣe rí ìdájọ́ ẹni tó pa ìdájọ́ tá a ṣe lé ẹni tó pààyàn lórí àwọn tọ́nà wọn bá àlékẹ́lá fi ìkápá rẹ̀ sí tọ́nà wọn fún lágbára yẹn laqad ja'ala li waliyyihi nínú àyà tá à náà ni ọlọ́wọ́n bá àlékẹ́lá fún àwọn wàlíyù ẹni tó pa ní agbára láti decide nínú àwọn òfin ọlọ́wọ́n bá tọ́lọ́ ń kà kalẹ̀ ọlọ́wọ́n bá àlékẹ́lá fún ó fún àwọn nǹkan ẹni pé ẹ lè ṣe báyìí ẹ lè ṣe báyìí sáyẹn sáyẹn lè tọ́ bá wù ọ́ mbẹ́ òye bá ní fìyí sọ wá bí wọ́n léèrè àwọn ni wọ́n lágbára kí lẹ fẹ́ ní tá bá fẹ́ òun gangan lè díẹ̀ lábàwọn ṣe ta ní ọba àwọn ṣèjọba ìjọba ṣẹ̀ríà ó ti máa ń sìn tó bá yẹ pé irú ẹ̀ wáyé àbúrò ìṣẹ́bà yẹn lẹ́bi ìbéèrè o <laughs> tó bá yẹ pé irú ẹ̀ wáyé tó bá ṣe bá ti yanjú ẹ̀ ni tó àwòrán pípa yẹn tó ibà láti wá máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n pa irú kílẹ̀ fẹ́ tó ibà tó bá yẹ pé tí a lè béèrè pé tẹ fẹ́ kápá ni tó yẹ pé ọmọ máa béèrè tó yẹ pé ẹni tí ò ní díyà àwọn tẹ́fẹ́ gba díyà fẹ́fẹ́ yọ̀ǹda wíwá ní sè hansa wàllu àìlẹ. lọ́wọ́ àkàtú. naam wọ́n ní pé tí sọ́fù bá kó pátápátá èèyàn wáyé tí ó dúró kò síbi tí ó dúró sí sọ́fù mọ́ ní sọ́fù mọ́ náà ààyè tó wá wà ẹ̀gbẹ́ ìmáàmù ló wà ẹ̀yẹ́ bá ti mọ̀ pé ìgbàláyé wà nù ṣẹ̀ríà kíyàn lọ dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù kíyàn dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ìgbàláyé wà bẹ́ẹ̀ ẹni ẹ wá dúró sẹ́gbẹ̀ẹ́ ìmáàmù wọ́n ní dégbà láyé wa tó ní gbèdéke èèyàn tó gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù sí èèyàn kan ni àbí ó ní òǹkà èèyàn tó gbọ́dọ̀ dúró àbí wọ́n lè máa dúró lọ bẹ́ẹ̀. now tó bá jẹ́ sí pé èèyàn rí irú situation ìṣẹ̀lẹ̀ sí yàn mọ́sálásí ti kún àyè tó wà ìgbẹ́ ìmáàmù náà ni ilé tó dáa jùlọ òní pé tó bá yẹ pé àwọn èèyàn wà nílẹ̀ àlùwàlá a sì lè rí sọ́fù tó ń bò mí bóyá ní ìta mọ́sálásí ni àbílẹ́gbẹ́ ọ̀tún àbílẹ́gbẹ́ òsì èyí ó dòde àwọn tó wà mọ́sálásí wọn tó wà ní ilé àlùwà láwọn ẹjọ́ tó nítorí pé ìròyìn nìkan dádúró níbi sọ́fù àtúntò ìrìn àti tó pẹ̀lú ẹ̀ àmìyàn ti wọ̀ tó yẹn wò sí yẹn rí pé kò sẹ́nìkan yẹn tó fẹ́ kún mi máa èmi nìkan náà ni mo kú báyìí ìyẹn bẹ́ẹ̀ láǹfààní àti lọ́jọ́ ìní ìmáàmù kò ibà ní sèyí ìgbà tó wá jọ ìtàn tẹkùnrùn rẹ nìkan kan tó lè dúró dé ìgbà tó wá jọ ìtàn ẹlòmíì náà tó wá dé kò ibà ní sèyí ẹlòmíì tóun náà tó wá dé yìí náà òun náà bá rẹ nírú kọ̀ọ̀níṣàn sẹ́ni alákọ̀ọ́kọ́ náà bára rẹ̀ òsìsíbò míì mọ́ tóun náà ti lè dúró ju ibi táyé tó sẹ́kù sí òun náà ni kóun náà dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù lọ kò báyìí nìsín sẹ́ni ẹsẹ̀ wà ní kó dúró títí tí irun ó fi parí ni kọ́mọ wòran tí ó fi parí ni àbí ọ̀rọ̀ jọ ìnìmọ̀ irú ẹni bẹ́ẹ̀ náà tí ò bá rẹ́ lómi tó lè tó lè wá òun náà lè lọ jọ ìnìmọ̀ òun ó di méjì lẹ́gbẹ̀ẹ́ imam tó bá jẹ́ pé àyè ń bẹ fún imam láti sọ síwájú ẹ tó bá ti lè pé méjì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí mẹ́ta imam ó sọ síwájú tó bá yẹ kó sáàyè mọ́ kò ní báyìí nísìnyí tó ibi táyé kù sí náà ni imam kò lè sọ síwájú mọ́ wọn máa kí lọ bẹ́ẹ̀ wọn bá pọ̀ jù báwọn lọ ó jẹ́ báyìí nísìnyí pàápàá jùlọ tó bá jẹ jẹ́ ìrun sọ̀látù jùmọ̀ nítorí pé ìrun sọ̀látù jùmọ̀ bó jẹjẹ kọrọ tó wà marjuhu ni ó dà Imam Shafi'i gbà yìí pé tí o bá sáàyè má rárá rárá Imam Shafi'i òun gbà pé yẹn lè dúró wájú ìmáàmù èyàn lè dúró ní tẹgbẹyìn ọgbọ́dọ̀ dúró síwájú ìmáàmù kírun gẹ́gẹ́ bí àwọn ìmáàmù ṣe máa ń sọ ní gbogbo jùmọ àjùmọ pé ẹ má dúró síwájú ìmáàmù ẹ má dúró síwájú ìmáàmù á sì tó láwọn èèyàn náà táyì ni o àmọ́ ìmáàmù Ṣáfi'í ní tó bá jẹ́ ìrun sọ̀látùl jùmọ̀ nìkan ìrun sọ̀látùl jùmọ̀ nítorí bí ìrun sọ̀látùl jùmọ̀ ṣe nítorí náà fi ń pè ní sọlá tó jùmọ̀ àìrútọ pé jẹmọ ọ papọ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta ń ṣe ní mistake láwùjọ ládùúgbò wa àmì ní ọ̀dọ̀ wa ní ọwọ́ ìsàlẹ̀ ní báyìí wọn kì í sábà ṣerú mistake nílẹ̀ haúsá jùmọ̀ àtọ yẹ kó máa wà ládùúgbò kọ̀ọ̀kan kò yẹ kó máa pọ̀ àmọ́ èmi náà ti kéwú èmi náà ti gbọ́dọ̀ di ìmáàmù ń da ọ̀pọ̀lọpọ̀ yẹn pé ah, ah, àti wá gbọ́ èmi ní mo kéwú dé wa lọ́mọ ètò lẹ́yìn àwọn kan ah, èmi náà dájú máa tèmi ní. ìtọ́mọ́ mú alùsùnà ní júmọ̀ ẹ̀jẹ̀ ká yàn tí wọ́n lè ní ẹ̀ eh, àfihàn ní alùsùnà náà wá ní jẹun júmọ̀ sí bọ́sí kí wọ́n kí júmọ̀ kan ládùúgbò ìka alùsùnà alùsùnà mọ̀ yìí pé kò sí tẹ̀sí kí júmọ̀ tó yanjú <laughs> ẹ̀jẹ̀ agbọ́yún yé dáadáa tẹ́ kí júmọ̀ tẹ́ gbádùn kútùbà tẹ́ sì gbádùn kíkí tẹ́ ẹ̀ ní máa ṣe sátìmẹ́ǹtì níbi ìrún jòkálùsùnà ló máa tẹ́lá sí lọ sọ wàlálà bẹ́ẹ̀ yẹn bá kírun mọ́sálásí mi ìyàtọ̀ fún mọ́sálásí wà láì ẹ̀ kò sí kí tẹ́ẹ̀bì kírun júmọ̀ àtẹni pé irú wútúbà wò là ń gbọ́ yìí bí wútúbà ṣe ààyè tó ní àpẹẹrẹ tẹ́ kó àwọn èèyàn tó yẹ kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ náà ẹlòmíì oníjẹ́ pé ibi tọ́nà òun ti sànú rẹ̀ nu torí bẹ́ẹ̀ pé wà sí kò ní yọ̀sán wà júmọ̀ àwọn ìmọ̀ mọ́tò máa sàfẹ́ ni wà láì kí ẹ máa sọ ẹlẹ́yìn àmà sọ̀tẹ́ pòròfẹ́sọ̀ kan tó gbajúmọ̀ lórí nínú olórí kútùbà pé báyìí nìyí ọlọ́wọ́ bó sànù wa tó bá tiẹ̀ wá tún jẹ́ pé èèyàn kan tó yẹ pé onísùnà kan táwọn èèyàn kẹ́kọ̀ọ́ gidi kan lára rẹ̀ níṣẹ́ pé yẹn lè ṣẹ̀tàn rẹ̀ káwọn yẹn lè fi ṣe àǹfààní lára rẹ̀ kódà bá wà láyé. tó ṣùgbọ́n irú àwọn tá irú àwọn tá tó tún máa kọ̀tàn wọn náà tó nìyí tọ̀ ọlọ́wọ́ bó ni wàláì mo ti kírun júmọ̀ láwọn ibì kan rí tó yẹ pé ó ti fẹ́ ìlú mọ́ sọ ẹkún láwọn wàláì láwọn kótóbà burúkú téèyàn ń gbọ́ àwọn kótóbà ẹ bọ ẹ mọ kótóbà ẹ bọ tòyìn ọlọ́pàá ló fi jẹ́ pé alùsùn náà ó pèfà wípé ah, tàbá ní júmọ̀ tó lálàáfíà ẹ wà rí kébi tí alùsùn náà bá ti àdúgbò tí alùsùn náà bá ti ní júmọ̀ alùsùn náà mi ò tó ní ní júmọ̀ bẹ́ẹ̀ mọ́ ẹ kíyèsí nírú àdúgbò yìí nìsín júmọ̀ alùsùn náà mélòó lẹ́rí tẹ́kọ̀ọ́ táwọn tó kéwú tẹ́lẹ̀ dájúmọ̀ tí wọ́n náà lẹ́ni àwọn alùbídà jùmọ̀ mélòó ni tiwọn mélòó ni tiwọn kò níye kí ló dé papọ̀dọ̀ kan abáàlùsùn náà ti papọ̀dọ̀ kan ẹjọ́ dandan tó ìdí nìyẹn tẹ́wájú tá a bá ti wá lè rí jùmọ̀ ìdúmọ̀ bá dé bẹ́ẹ̀ nìyẹn o kò yẹ kí jùmọ̀ àmọ́ pọ̀ ládùúgbò nítorí pé n ta fẹ́ ni pé afẹ́ kí àkójọpọ̀ yẹn kó káwọn èèyàn pọ̀ gidi gan táwọn èèyàn pọ̀ gidi gan ó ní àwọn nǹkan tí sẹ̀rí àfẹ́ká lò ń bẹ̀ wàláì tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá tẹ́ ẹ bá kí júmọ̀ nílẹ̀ haúsá ẹ sì máa wò pé sẹ́sìn làwọn ń ṣe ń lọ yorùbá yìí èmi ò rí àpẹẹrẹ kankan tí yẹn lè fi júmọ̀ ilẹ̀ haúsá wé tí kì í bá ṣe éèdì gbogbogbò central éèdì níbi bíjúmọ̀ àkọ̀kẹ́lẹ̀ haúsá ṣe yìí ẹ máa rí àwọn èèyàn báyìí wọ́n sì máa ya bọ̀ bí omi ní gbogbo ọ̀nà tó bá wù kọ́ wọ júmọ̀ yẹn kó lè kó kọ́nà ẹ máa wọ pé ẹ wàláì kódà mo kàn fi wé ni gbogbo júmọ̀ central júmọ̀ abídé máa ń kó tó ti gbogbo táwọn okùn tí gbogbo táwọn sàrẹ̀ àti tòkè àti unity tí okùn tí gbogbo okùn wàláì kèé tó éèdì yẹn kèé tó júmọ̀ kan ní ilẹ̀ haúsá. tó ẹ wo bẹ́ẹ̀rù yẹn ó ṣe pọ̀ tó ìmọ̀mù ṣáfìn ní tó bá yẹ pé rò pọ̀ tó báyìí àwọn èèyàn wá bí tí wọ́n dò títí títí wọn rí a ah, tí rò bá ti pọ̀ tó báyìí wọ́n lè dúró síwájú ìmọ̀ bẹ̀tọ̀rọ̀ yẹn wà mọ̀rùjú ibi tí mo fi lọ bẹ̀ gan ni ẹ̀ mo fẹ́ kí á mọ ẹni tó fà á irú kíráùdù tí àwọn àfáà yẹn tọ́fà tó fi ń sọ pé tọ́fi ní kí àwọn sọ pé yẹn lè rí irú ẹ̀ tẹ́lẹ̀ méjì kíráùdù bá pọ̀ tó bá yẹn ń tòótọ́ tí èrò bá yapa tán tó o lè fẹ́ wáyé tòótọ́ tó ń ti bẹ́ẹ̀ àlìmọ́mù Ṣáfi'í nìkan ni wọ́n ní irú rọ́ yìí gbogbo àwọn àyè mọ̀ yòókù gbà kò rí báyìí nísìn eléyìí tó ti wà rọ́jì òun náà ni kéènì mẹ́rin sáfì ń sọ nìyẹn tó tọ̀ kò sì wọlé àmọ́ kò túbọ̀ sí pé mẹ́rin sáfì ọ̀jẹ́ àfọ́ àmọ́ ibi ṣihad lọ́wọ́ àdá wọn débẹ̀ òye bá ní sí i olùmọ̀ ńláńlá ni wọ́n ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ẹni àpẹẹlẹ ni wọ́n tó ń ti bẹ́ẹ̀ tẹ́wá sí mistake asọ̀kan sí mistake kí ló fà á ń parí àwọn àfáà náà tó tó wọn àtàwọn tó jù wọn lọ númọ̀ òye bá ní sí i kí wọ́n ní ọ̀rọ̀ tí mọ̀mùsáfì ń sọ kò rí bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni so eléyìí báyìí ló fà á oye mo ti dáhùn béèrè yín o mo kàn tó ń sọ àwọn nǹkan míì wọ́n pé ó wà lábẹ́ ìbéèrè ni haza wallahu adam number three farouk salam. naam ẹ̀yàn kú fún ok ok ok ok ọ̀rọ̀ lọ́jẹ̀ lẹ́ ń sọ̀hún. <laughs> ìtàn ọlọ́jẹ́ ilẹ̀ ń sọ̀hún wọ́n lè yàn kan tí èèyàn kú wọ́n jọ wá wẹ̀ kú rẹ̀ náà ni ó tún wá di lálẹ́ ọwọ́ lọ wú kú rẹ̀ wọ́n ní ta lè sọ pé òun lọ pa. tó bá jẹ́ tọlọ́jẹ́ ni a lè sọ bẹ́ẹ̀ kọjọ pé òun lọ pa ṣùgbọ́n tí ìbá ti tọlọ́jẹ́ a sọ bẹ́ẹ̀ kí ló fà á. nítorí pé sẹ́ẹ̀ rí ẹni tí ó kú yìí wọ́n jọ lòdì àdúrà náà ni ló gbé lórun dé. tẹ̀ ń kó sọ́lọ́ bọ́yẹ́ kóun ló lé ní tó bá wà láì ó súnmọ́ because ẹ̀ ń pé ìgbà táwọn sọ̀rọ̀ nípa alkọ̀sáàmà alkọ̀sáàmà lẹ́pà sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹjọ́ ló di àdúrà ni òdi àdúrà ń lọ́dà rí sínú rún tó kú ó tún wá di lábẹ́ tó wà lọ dé orí rẹ̀ kọ̀rí ilẹ̀ ti jẹ́ kó yẹ kó ọ̀fẹ́ lórí ẹ̀ ni lórí fún onímọ̀jẹ̀dí jẹ tẹ́lá ní sìn àwa gbé ìdájọ́ alkọ̀sáàmà àwa gbé wọlé ìbúra bẹ̀rẹ̀ nu ó ṣe bá ní sìn yìí so tó bá jẹ́ pé tọ́lọ́jẹ̀ ni ó jọ ṣùgbọ́n tí èèyàn bá ṣe tọ́lọ́jẹ̀ èèyàn kú ọjọ́ rẹ̀ kú ó sì dáná lọ gérí ó lè mọ̀ túmọ̀ sí kó ń lọ pa tá a bá rí pé nǹkan kan ti pa wọ́n pọ̀ rí àbí wọ́n ti jọ síwájú àsìkò yẹn ó lè jẹ́ pé ọbẹ̀ lérí ni ẹnu ìdájọ́ gérí lákàn máa láàmà láàmà wálé lórí ìdájọ́ kó gérí láàmà tó láì <laughs> ṣe rí màálù ọlọ́run ó sànù wa láàmú náà bá fọ́ ìdájọ́ ìdájọ́ ẹni tó gérí òkú ok now àbá ní kí ni ìdájọ́ ẹni tó gérí òkú alákọ̀ọ́kọ́ náà òun ni pé kabiratu min kabairi dhunubu ni ẹ̀ṣẹ̀ tó tóbi inú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́wà torípa Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ká kán egun èèyàn nígbà tó ti kú tán kakasirihi hayan ẹgẹ bí ìdájọ́ kakẹyìn lápá ńgbà tó wà nílẹ̀ ayé kakẹ gbòòrò ńgbà tó wà nílẹ̀ ayé náà nínú ẹ̀ṣẹ̀ ni o. tábà sọ pé ìdájọ́ rẹ̀ dà bẹ́ẹ̀ tó túbọ̀ sí pé sọ pé ìdájọ́ téèyàn bá kẹyìn lápá láyé àbọ̀ kẹyìn léegun tẹ̀ pàfẹ́ tiẹ̀ dín ni tó wáyé pé ni tí wọ́n kẹ́ lápá bẹ́ẹ̀ tẹ́ ẹni tó bá kégun òkú náà tá lọ kégun tiẹ̀ náà ti kẹ egun tiẹ̀ náà ṣùgbọ́n ìdájọ́ bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe tóbi tó irú ẹ̀ náà nìdájọ́ ẹni kan egun òkú kò yẹ báyìí nísìnyí so kàbáyìrú zinubu ni tí wọ́n bá wá gbà mú náà wọ́n wá gbẹ̀ nìyẹn mú ìdájọ́ tí wọ́n ń lò lé lórí ìjọba ìdájọ́ ti títẹ tọ́lọ́wọ́n ọba ìdájọ́ áhẹ́rọ̀ láti sọ yẹn pé kí wá ní ìdájọ́ pé ìjọba gbà mú tí o bá wá gbà mú tẹ́bárí wípé ó forí yẹn ṣe ìjẹ́ ni ìdájọ́ síhìrù wọn gbélé wọn pa ni tó bá yẹ pé ọkàn kan lásán náà gbà mú kò yẹ báyìí sí ìdájọ́ kí ni ó ṣe fún ìdájọ́ rẹ̀ wà lọ́dọ̀ àbíyèsí yóò ṣe tàǹzìrì fún ní tó bá wù nínú ìyà lórí níkàbí jẹ́ ẹ̀ tí ọ̀dá sábà yìí sí ìdájọ́ rẹ̀ wà lọ́dọ̀ àmír tó yẹ báyìí sí yìí so láti kọ láti fi scapegoat fún àwọn yòókù tó bá dàbí irú rẹ̀ ìfọ́n tó wá pọ́n tí ó ti gérí ẹ̀ tán ó ti wá lórí wọn ó ti fi ṣe dán làwọn gbà mú pé à èrí yìí lárí tó ti fi jóògbò yìí ìwọ́n ló jẹ́ gé tẹ̀ pé ìdájọ́ pé sáhírù nìyẹn ó gbé dájọ́ síhírù lé lórí tó hádà wallahu alam. Um, <clears throat> ìbéèrè àwọn ìyá wa ti dé àwọn àlọ́ láti níta bá ti ń gba tọkùnrin lámọ̀ gba tó bẹ̀rẹ̀. naam ìyá sálámà ẹni àríkò rahmatullahi barakatu. wọ́n ní kí ni ìdájọ́ tó wà fún ẹni tí ó máa ń fíksì irun ojú àti wípé ṣé ó wà nínú hadith ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ nìyẹn ìdájọ́ ẹni tó wà fún ẹni tó bá ń fífi irun ojú ìdájọ́ haramu ni nínú kaba irú zunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ kí èèyàn máa fífi irun ojú ó dẹ̀ wà nù hadith anabi sallallahu alayhi wa sallam la'ana àwọn tí máa ń ṣerú sẹ́yìn nínú hadith anabi sallallahu alayhi wa sallam adama yìí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú pé wọ́n la'ana yẹn ìgbọ̀kẹ́sẹ̀ ńláńlá ni àbẹ́ẹ̀kọ́ ni so àwọn obìnrin àwọn ti gbọ́ yé dáadáa tábàlẹ́yìn fi ìsinmi ojú ó lè má ti yà ọkùnrin dáadáa òun náà ni pé wọ́n lọ àwọn obìnrin mọ bí wọ́n ṣe ń ṣe irun àwọn irun burúkú kan bí irun bèbí tí wọ́n ṣe sí irun ju wọ́n àgbòsàn bọ̀lọ̀ báyọ̀ wà kápò bí pé náà mu super glue náà fi lẹ̀ ìyà gan ni kí wọ́n máa ń ojú wọn lè ti kí níbọ̀ <laughs> àmọ́ obìnrin ń dààmú láyé ẹ̀rọ kí ni gbogbo òtúmọ̀ yóò kó lè bá a fáìn ọlọ́run ó sànú wa o àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹwà táà ń rí tàtórí wọ́n tá sí àwọn artificial ẹwà ní kése natural tẹ́lẹ̀ yóò bá bọ́ gbogbo ara tó kún gbogbo ẹ̀ tó wẹ gbogbo ẹ̀ lómi tábà bí ìmọ̀jò lórí àbá ọ̀kọ̀ fáìn àmọ́ ti kún gbogbo ń tí ẹ̀ àbá ẹwà rò pé èèyàn gidi ni ẹ̀yin ọjọ́ kó ẹ̀yẹ bá délé ẹjọ́ dásìkò tí ò tí wẹ̀ kọ́ máa jáde ẹ mọ̀ pé àtúntì ẹ̀ wọ́ọ̀sì báyìí wàláì ọlọ́wọ́ bó sànù wa gbogbo àwọn kan wá ti pàṣẹ báyìí àgbọ̀dọ̀ mọ bá obìnrin mùsùlùmí bẹ̀ sóyè báyìí nìyẹn ká má fi di irun ojú. na ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni èèyàn lè ṣe pẹ̀lú ẹni tó máa ń sábà tọ́jà yàn tíyàn àtíyàn dé tí wọ́n ní kí lèèyàn lè ṣe pẹ̀lú ẹni tó máa ń sábà tọ́jà yàn àbí. àwọn ẹni tí èèyàn dẹ̀ ti kìlọ̀ fún tí kò gbọ́ wọ́n ní kí ni ìdájọ́ rẹ̀ wọ́n tún wá fi kíní kan sínú bracket so bóyá rìyá ni wọ́n kọ sínú bracket ni ok number three nìyẹn ok wọ́n ní please turn over ok èmi jà wákò báyá ìyókù ilé ìtàn kọlọ ní nọmba tírì ní òkè so ẹni tí wọ́n ní kí èyàn lè ṣe pẹ̀lú ẹni tó máa ń sábà tọ́já yàn tí èyàn sì ti kìlọ̀ fún tí ò gbọ́ kéèyàn lọ fà láwọn agbófinró lọ́wọ́ ẹ máa ń tọ́já yàn èyàn sì ti kìlọ̀ fún tí sí kò gbọ́ kéèyàn lọ fà lágbófinró lọ́wọ́ lágbájá àmọ́ tọ́já mi ẹ̀yin sì ni wọ́n ní ẹ wá ayọjú wàhálà tí bá ń ṣẹlẹ̀ mo ti wígun wígun kò gbọ́ tó bá yẹ pé kéèyàn tó tó bá ti sàwọn ìgbìyànjú kan bóyá àwọn àgbààgbà lé ìyẹn tí kọ́kọ́ fẹjọ́ rẹ̀ sùn ẹ bá ń kìlọ̀ fún lágbájá ìwo ní kúrò ẹ̀mí tó fẹ́ yọ láyé lẹ́mìmì wọ́n kìlọ̀ fún kọ̀gbọ́ mọ́gàjí àdúgbò yín náà kọ̀gbọ́ lọ fún àwọn agbófinró àgbà apára àwọn afọ́gbìnrin ni ìdájọ́ rìyà ìdájọ́ rìyà òun náà ni pé ẹbọ kékeré ó ti ẹ̀tí di yorùbá ní gbogbo àti mọ̀ àmọ́ fáǹfà ní àwọn tó lè máa gbọ́ wa lọ́nà tó jìn àbí tán lè máa gbọ́ wa ń létọ̀ ní mọ̀tán pè ní òun náà ni kéèyàn máa ṣe nǹkan kan nínú àwọn ṣẹ́ẹ̀sìn nítorí àníyàn káwọn yẹn lè bá rí kán lè bá yín kán lè bá sọ pé ń ṣe ó lè máa jẹ́ nítorí tọ́lọ́wọ́n bá náà àmọ́ kò ní jẹ́ nítorí tọ́lọ́wọ́n bá nìkan nítorí àwọn èèyàn náà kùn ríyàwó wa pín sọ́nà méjì ríyàwó kan ń bẹ tó jẹ́ pé ẹbọ ńláńlá ni ọba gbogbo sẹ́jẹ́ òun ni riyahu almunafiqin riyahu almunafiqin ẹbọ ńláńlá nìyẹn ọba gbogbo iṣẹ́ jẹ́ bí ijma'i alil ilm òun ni àríyáhu fil i'tiqad kéèyàn máa ṣe bí mùsùlùmí ó sì jẹ́ kèfèrí nínú yọ́mọ wá fi hàn wá pé mùsùlùmí lòun ẹ̀tí ọ̀nà náà máa ń sẹ fẹ́ ríyáwù nù yọ́ máa fi hàn wá kálẹ̀ bá rí pé mùsùlùmí ni ṣùgbọ́n ní oko rẹ̀ kèfèrí ni ríyáwù mùnàfíkì nìyẹn èyí òun yóò jáde kó nu Islam pátápátá. ríyáwù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ríyáwù fil amal ká máa ṣe ríyáwù níbi iṣẹ́ kí ẹ máa ṣe iṣẹ́ kan mùmínì ni mùsùlùmí ni nínú kun ṣùgbọ́n wọ́n ń ṣe àwọn iṣẹ́ oríkèéríkè ara nítorí káwọn ẹlẹ́bà yín liyokọ́ọ̀lù káwọn ẹlẹ́sọ yí pé liyokọ́ọ̀lù káwọn ẹlẹ́sọ yí pé yẹ báyìí nísì yóò pàdánù sẹ́yìn àmọ́ kò jáde kó nu Islam mùsùlùmí sì ni torí pé ẹbọ kékeré ni àyàfi lọ́dọ̀ àwọn kọ̀wárì àwọn jàbátá nìkan lọ́gbà pé yọ jáde kó nu Islam nínú gbogbo àfa ayé pátápátá tó ń tọ́jà àfa àlùsùn àti gbogbo tíra mo fọ́ náà ọba búra kò sẹ́ni tó wúrò ẹ̀rí ẹ̀ńpọ́n náà mo fi ń búra yìí kódà kò sẹ́ni tó wí ọ̀rọ̀ tọ́jọ irú ẹ̀ tọ́jọ tíyẹn lè sí gbọ́yé síbẹ̀ kò sí kò sí kò yẹ báyìí nísìnyí tó pé rìyáwó eléyìí títí bí iṣẹ́ gbogbo ẹ̀já ikú ní islam láíláí tó kódà anábì sọ lọ́sọ̀rọ̀ àwọn ẹbọ kékeré ló pé ẹ̀dàkùn tí ò bá yàtọ̀ sí ẹbọ ńláńlá tí dájọ́ rẹ̀ bá yàtọ̀ kí ni anábì tó ń tọ́ bá yẹ pé dájọ́ kan náà ni kí ni pè ní kékeré sí kí ni sí yàtọ̀ láàrin ní tí ò yàtọ̀ ẹ́ tí ẹ máa ń sí yàtọ̀ láàrin tí ò yàtọ̀ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni serú ìyáwó bẹ́ẹ̀ kéèyàn máa ṣiṣẹ́ kan kọ́ wá sí iṣẹ́ yẹn lọ́ṣọ̀ọ́ nítorí pé káwọn yẹn lè bá àmọ́ yìí kọ́ mọ iṣẹ́ yẹn ṣe ó sì jẹ́sẹ̀ ìjọsìn pẹ̀lú àníṣe òun ni anábì sallallahu alaihi wasallam sọ wípé tọ́bajẹ́ bẹ̀rẹ̀ kìyàmà wọ́n mú àwọn èèyàn mẹ́ta kan wá alákọ̀ọ́kọ́ òun náà ni rajulun ọkùnrin kan tó jẹ́ sí pé ta'allama aw ta'allama al-Qur'an ọkùnrin tó kọ́ ìmọ̀ al-Qur'an nínú riwaya kan anabi sallallahu alaihi wasallam ni kọ́rí uni ẹni tó mọ̀ Qur'an kìíní yukta bihi yawm al-qiyamah wọ́n mu wá lójú gbèrè al-qiyamah fa yuqalu lahu wọ́n mu wá sọ fún lójú gbèrè al pé ẹ anabi sallallahu alaihi wasallam ni ọlọ́wọ́ba àlékelé fi gbogbo àwọn ìdẹ̀ra ọlọ́wọ́ba tọ́lọ̀ bá àlékẹ́ láti fún ọlọ́run bó fi hàn fàárọ́fàhù ní àmàhù fàárọ́fàhà kọ́ọ̀lù yóò ọlọ́run bá àlékẹ́ ló fi gbogbo àwọn ìdẹ̀ra yìí hàn yóò sì rí ọlọ́run bá àlékẹ́ máa bí lórí pé bàmá àmì tàfi hà gbà tó wà ń lé ayé kíra àwọn nǹkan tó ṣe yóò àmà dọ́lọ́run bá àlékẹ́ lóhùn pé a tàlámtù kùránà wà àlámtù wà kọ̀rọ̀tù kùránà fíkà èmi ọlọ́run èmi mọ pọ́yìn mọ alukur'an nílé ayé mo sì pọ́wọ́ yẹn kódà mọ ń ka alukur'an nítorí tiwọ́ ọlọ́run ba ọlọ́run sọ pé kazabta irọ́ lọ pa walakinnaka ta'allamta liqal wa qara'ta liqal qari'un ọka alukur'an láyé o sì kọ́yìn mà ìmọ̀ tó nítorí ká sọ pé ah olùmọ̀ ní kódà ìmọ̀ ni ọlọ́run bá fún nímọ̀ púpọ̀ kọ̀kọ́dí nítorí fẹ́ náà ni wọ́n yìí ti sọ ń gbà wà lẹ́ àbáwọn èèyàn sọ ni àwọn èèyàn ròyìn yẹn wọ́n pò kìkì rẹ̀ káàkiri pé ah, ìmọ̀ á ah, ó ní màgà wọ́n ti wí ó ti gbẹ̀sán rẹ̀ ọlọ́run ah, fa umi bihi fa fa amaro bihi fa bihi náà ni ọlọ́run bá lè kí lọ́wọ́ sọ yìí pé yóò wá pa àwọn màláìka láṣẹ yìí pé tí wọ́n dojú bolẹ̀ wọ́n wá dojú bolẹ̀ wọ́n wá wọ́ ìṣẹ́wárí irú àwọn hadith báyìí èmi èyí kan fẹ́ kọjá ń bẹ̀ torí pé tó bá ní wọ́n wọ àwọn ẹ̀láìkọ̀ dojú rẹ̀ bolẹ̀ wọ́n wà wọ tó fi dínú náà ẹlòmíì wọn wò pé wọ́n dojú rẹ̀ bolẹ̀ kì í ṣe casually o àgbọ́yé rẹ̀ jù báyìí lọ àgbọ́yé rẹ̀ jù báyìí lọ tó bá sọ pé àwọn màláìka dojú rẹ̀ bolẹ̀ wọ́n wọ lọ́nu náà ìyà ni kó tó dínú náà àmọ́ tí ó fún tí ó fi súnmọ́ làákàyè wa ni pé àmọ́ tó a sì mọ train train bó ṣe tóbi tó kódà mọ́tò àtọ̀kadà tọ́sọ pé wọ́n dèèyàn mẹ́yìn ọ̀kadà àbí wọ́n dèèyàn mẹ́yìn mọ́tò wọn ní kọ́ máa wọ́ ọ lọ ẹ̀dá pé worú ìran ẹ̀yà tí ó jẹ kí wọ́n sọ pé màláìka wọ́ ọ̀yàn àwọn train ìtàbóyè tóbi tó yìí ń bẹ́ẹ̀ náà màláìka náà ọba kódà tí àwọn ti ń sọ pé orí ìkàkàn orí ìkàkàn báyìí àwọn màláìka ń nínú àwọn màláìka tó tóbi ju àwọn màláìka tó dákun tó bá sọ pé wọ́n súnyàn má ẹ̀yìn tírénì àbí wọ́n súnyàn má ẹ̀yìn mọ́tò wọn ní kí mọ́tò máa wọ́ lọ sẹ́yìn pé tábà jẹ́ pẹ́rù yẹn náà bá sọ sẹ́yìn pé yóò lè tẹ̀wá sí ra káyọ̀ pé yóò jà kùtùkùtù kó tó débẹ̀. ọba ní kí màláìka wọ ẹ̀kọ́ rọrùn òye bá nìsí bẹ́ẹ̀ náà lẹ́yìn tó yẹ pé òun náà ó ṣe jihad nígbà tó wà nílé ayé òye bá nìsí wọ́n pè òun náà wá ọlọ́run bá lékelé bí léèrè ọlọ́run bó fi hàn gbogbo bóyè ṣe fálá kọ̀kọ́ òun náà rí gbogbo àwọn ìdẹ̀rùn ọlọ́run bá ọlọ́run bá lékelé wọn ti fàmà àmì tàfihà bàtú wọn náà wà ní ayé kí ló ṣe yóò sọ wípé ọ̀ọ́dà tó fi kà hátà ùsùṣìhìtù mo jà sójú ọ̀nà àti rẹ ọlọ́run ní yí fi pa síbẹ̀ tí mo kúkú ṣẹ̀hídì ọlọ́run bá lékelé sọ wípé irú àwọn oríkì tó ń wá ní àwọn táìtù tó ń wá ní àwọn ẹ̀dẹ̀ tí sọ bẹ́ngbà tó wà ní ayé ọlọ́ọ̀bá rẹ̀ kẹ́sọ̀ fáwọn màláìka ẹwọ́ jihad bóyé tóbi tó ẹ̀sán rẹ̀ bóyé tóbi tó ọlọ́ọ̀bó ni anábì ni ọlọ́ọ̀bá rẹ̀ kẹ́rò fi gbogbo àwọn ẹ̀sán yẹn hàn ọlọ́ọ̀ nìkan kú dànù gbogbo ẹ̀ kú dànù pàápàá kò lè gbalada rẹ̀ ẹ̀wọ̀ lọ́nu ná ẹni ẹlẹ́kẹta lẹ́ni tí máa ń náwó sójú ọ̀nà ọlọ́ọ̀bá ìmọ̀ náwó gẹ̀ gbogbo fi tí bá ti ní ìdíkẹ́yàn náwó sí láti gbẹ́sì yáyé máa náwó sí àmà àníyàn rẹ̀ ni pé káwọn yẹn lè bá ọjọ́ bẹ́ẹ̀ láti yáma wọ́n gbé òun náà wá wọ́n bí léèrè bá ti di àwọn méjì tájú rẹ̀ léèrè òun náà sọ pé òun náà sójú ọ̀nà ọlọ́wọ́ bá pé má tààrọ́ tu tẹ̀bí ìlànà yajibu an yunfaqa fihi illa anfaqtu fihi fika ẹ̀yìn tí ojú ọ̀nà kan lẹ̀ tó yẹ kí yẹn náwó sí tó tọ́jú ọ̀nà yẹ kí yẹn náwó sí àti kí n náwó sí nítorí tìrẹ ọlọ́run bá ni ọlọ́run ó ti bẹ́ẹ̀ nítorí káàdì sọ pé náwó náwó ni wọ́n lè ti sọ bẹ́ẹ̀ gbà tó wà nílé ayé ọlọ́run fún ẹ̀yìn màláìka ìdójúgbò rẹ̀ bóyá ẹ fi ẹ̀sán ẹsẹ̀ rẹ̀ bó ṣe kọ̀tọ́ ẹ fi hàn wọ́n fi hàn ẹ kú ẹ wá mú ẹdójú rẹ̀ nuna ẹ wo ẹ bó ṣe lágbára tó ó sì máa ń sábà wọ́pọ̀ kódà àrùn àwọn tí máa ń ṣe ìbáadà àrùn tí máa ń dààmú wọn ni a máa ṣe ìbádà tọ́lọ̀ wọn rán wa gbogbo ẹ̀ tó bá ti fẹ́ràn kọ́ máa ṣe ọba ṣètọ́nà ó mú náà ọ̀nà méjì ẹni tọ́nà ọba àlékẹ́lá bá ní kọ́ bọ́nú ọ̀nà méjèèjì ó kú oríire bó bá fi lè rí kọ́kà sáà ti rí ẹyọ kan fi ọmú lẹ́nu kí méjèèjì pé kó sáà ti rí ẹyọ kan tó bá ti rí ẹyọ kan ọ̀sàgbá kò sẹ́ òṣòfò sẹ́ tọ́lálù súnà ṣètọ́nù kò ní gbámú níbi bídíà àmọ́ gbámú bí àníyàn tẹ́láwò ní bídíà àníyàn rẹ̀ ọba àdá ṣètọ́nù ti gbámú bí bídíà náà èyí wà lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà àti wà tó ní bídíà ẹwà jọ pàdánù sẹ́ wọ́n máa ń pẹ́ ah, àfa alágbáyà mẹ́jẹ múra tó gbàtà wà nílé ayé yìí <laughs> àdébì kẹ́nà lọ́rọ̀ wọ́jà sí àníyàn ló kó bá wọ̀ bídíà ló kó bá wọ̀ tó kọ́ lọ́mà kó sànù wa kò báyìí ní ti so ìdájọ́ ríyá ònìyẹn ah ìgbà míì wá ní ríyáwù tó bá wọnú iṣẹ́ ó lè ba gbogbo sẹ́yìn jẹ́ pátápátá ìgbà míì ní ó lè ba ìlàjì jẹ́nu sẹ́yìn tí ò ní bàjẹ́ lódìdí ìyẹn ni pé tó bá yẹ pé iṣẹ́ kan tó yẹ pé èèyàn ń ṣe lọ iṣẹ́ yìí wá ní iṣẹ́ tó ṣe pín ni ọwá dé àárín kan lọ́wọ́ tó àníyàn rẹ̀ sí tó gbogbo elétò ti ń ṣe bọ̀ nígbà táníyàn rẹ̀ ọ̀daràn ọlọ́run níkà níbi tó ti tó àníyàn rẹ̀ sí wọn ọlọ́run bẹ̀rẹ̀ sí máa gbà lọ ìgbà míì sì ní tí ìyáwó bá ti wọṣẹ́ láti bẹ̀rẹ̀ kódà kó táníyàn rẹ̀ ṣe ìṣẹ́ òun bàjẹ́ lódìdí kọ́ ẹ bá ń jẹ́ kọ́lọ̀bà nìkan kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wa tó lè yìí nípa ríyà ìbéèrè ìyàwó ẹlẹ́ẹ̀kejì nu ẹjẹ́ ń fẹ́ ẹlẹ́ẹ̀kẹta ah mo ti lẹ́ẹ̀kẹta sọ nọmba fọ́ ọ̀kọ̀lọ́kàn yẹn five àbí nọmba five sí nọmba four ni nọmba four. ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ wọn ní bírúbà ṣe ń ṣe program lọ́wọ́ yìí so àwọn èèyàn tí wọ́n wá tí wọ́n pẹ́ dé wọ́n wá ń wọlé lẹ́yìn tí program ti bẹ̀rẹ̀ wọ́n ń salama tí wọ́n bá ti wọlé wọ́n sálámà so ẹni tó ń tó ń ṣètò ó ń dáhùn sálámà dídáhùn sálámà yìí ó ń kọ́ sí distraction ó fa kí ẹ̀mí máa kúrò níbi tí wọ́n ń sọ lọ wọ́n ní sáà sọ fáwọn tí ń wọlé ń pé ẹwà ẹbá ti fẹ́ wọlé ẹmọ́ mọ̀ sálámà lẹ́nu ìlàmọ́tò irú wa aláwọ̀ ilẹ̀ ń dálẹ̀ ẹbá ti fẹ́ jẹun fẹ́ jòkó ẹ sálámà sẹ́ni yẹn àní sọ fún ọba yẹn àní sọ fún ọba yẹn nítorí pé a fẹ́ sọ nǹkan kan ni kò yí báyìí nísìnyí ká tún máa lọ kọjú nǹkan mi nígbà tó jẹ́ pé eh, dídáhùn sálámà tàgbé sí sálámà súnnà ni dídáhùn sálámà náà súnà ni ṣùgbọ́n súnà tí ètò jẹ́ kí n sọ bẹ́ẹ̀ nípa àwọn èèyàn máa ń tàṣì gbọ́n kan bá ti bá ní wíńdí ó tó lé ní ẹlòmí ọmọ kéwù gidi kan pé àti bọ́sọ́dọ̀ àwọn fòkàn àbá ṣe ń sọ̀rọ̀ nípa súnà ẹ̀jìn ti ti sọ́bà hùn dídáhùn súnà ni dídáhùn sálámà súnà náà ni àmọ́ súnà ti sálámà súnà tí ọjọ́ ọ̀ràn yàn súnà ti dídáhùn sálámà súnà ọ̀ràn yàn kòròkó ti gbọ́ yé báwọn súnà náà ni gbogbo ẹ̀. now sẹwari kagbawo talama yi ta ni sunna tɔjɔ na yanni ta lɔ na yanni ɔ ɛ kpɛsi meji a farudu ayin asi ni farudu kifaya farudu ayin ni pe gbogbo ala se ɔrɛ yɛ gbogbo ale tɛyɛ ba se kò sɔ yi pe kò ti ɛsɛ dànù fɛn mi pe nkan yɛ ti mi ma se ma àfi kémi náà se irú ɛ nìrú kiki. ìrun kíkí fárùtù àìní ni àti kí gbogbo wa kírun pé à ebi dáàdì ni àti mọ́mí ti ń kírun bẹ́ẹ̀ mẹ́ta bá ti ń kírun lé wa náà ti tó àbí kájà ti lẹ́yìn ẹ̀ka kan máa kírun lé wa lẹ́yìn ẹ̀ka bá ti ń kírun àwa yòókù ní wàhálà mọ́ ẹ̀yọ́ jẹ́ òsì ìyá o gbogbo wa la gbọ́dọ̀ máa kírun fárùtù àìní nìyẹn tọ́ pé tẹ́nìkan bá ṣe kò tètè dànfẹ́nì kejì ṣùgbọ́n fárúkú kìfáyà òun náà ọ̀ràn ẹ̀yẹn ni tá a bá ti ráwọn kan tí wọ́n bá ti ṣe kọjọ́ ọ̀ràn ẹ̀yẹn fáwọn yòókù ká ṣe mọ́ àwọn kan ti ṣe òun wọ́n ti ti ẹ̀sẹ̀ àìṣe wọ́n ti ti dànù fáwọn yòókù àwọn yẹn náà sì ní kárí pé wọ́n tó òǹkà tí ṣẹ̀rí àfẹ́ kan ṣe tó bá pé èèyàn kan náà ni tó bá yẹ pé èèyàn kan bá ti ṣe irú nísìn rọ́dù sàlám tọ́ba sálámà gbogbo àtàwọn àmì báyìí tí èèyàn kan bá ti dáhùn gbogbo àyókù ọ̀lẹ́sẹ̀ mọ́ ẹ wò bá ti pọ̀ tó èèyàn kan gbèdé kó dìgbà tọ́ba tó kó méjì mẹ́ta tí èèyàn kan bá ti dáhùn ṣùgbọ́n jihad bó jẹ́ fardu kìfáyà àwọn jihad kan ni o jihad fardu kìfáyà ni nípìnlẹ̀ kó tó di fardu ayin condition ni wọn gbọdọ láwọn ṣòrùtù mẹ́ta ìyẹn kọlá fẹ sọmọ kọfẹ débi fardu ni. tẹ́rí jihadi yẹn ó níye òǹkà tó gbọdọ lọ tí a sọ pé wọ́n tó ẹ̀rọ àwọn kéèyàn ká lọ sí jihad káwá nígbà tó yẹn ká bá ti lọ ṣé kò ní kò ní kò ní kankú jẹ. ìyẹn kan ò lè tó yóò ní iye àwọn èèyàn tí wọ́n gbọdọ̀ lọ táwọn ẹ̀pẹ́ àwọn èèyàn yìí ọkàn ti balẹ̀ pé pẹ̀lú àwọn èèyàn ẹja wọn ẹbẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ fún wọn lókù àbí ẹ̀kọ́ ni wọ́n ti tó ní tí wọ́n ti fi ṣe ògùn rán òun èèyàn kan ò lè tí ẹ̀sẹ̀ dànù fáwọn yòókù rẹ̀ tó tá a bá ti ètò pàtàkì jù ní pé tá a bá ti rí àwọn èèyàn tó tó láti ṣiṣẹ́ yẹn àwọn yòókù lẹ́sẹ̀ mà irú ẹ̀ ni ọ̀rọ̀ sálámà tó tó ti sálámà tẹ́ni ẹ ti wọlé ẹni tí ń ṣèdánilẹ́kọ̀ọ́ òun náà ti gbọ́dọ̀ mọ̀ yí pé kì ṣe dandan ni pé kóun dáhùn tí òfin ní distract tó ẹni ẹni ìbásọpẹ́ ni ẹlá bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tá a ní kọ́ báyọ̀ sọ̀rọ̀ gẹ tẹ̀kóhùn náà ti gbọdọ̀ mọ̀ pé fátọ́ ọmọ ní àfa àlábà sọ̀rọ̀ kọ́mọ́dá ọ̀sálámà mọ́ ni. ẹ̀rí pé nígbà pé àfa àgá ti gbọdọ̀ mọ̀ tó pé àfa àgá ti gbọdọ̀ pé kì ṣe dandan ni kóhùn dáhùn nígbà tó bá jẹ́ pé program dá ètò rú tába ti èèyàn kan ló àwọn tó jòkó lẹ̀ tába ti dáhùn bí èèyàn mélòó pé báyìí ní ṣe jẹnẹrẹ kí gbogbo wa dáhùn so àjẹpẹ́ àṣọ àìrò àfa òun kóhùn má wulẹ̀ dáhùn má ẹnu ma ni pé ibi tí àfa òun ti wá ní problem ni pé nígbà tẹ́nìkan kan ọba wa dáhùn àfa ọ̀ dáhùn ní o bọ́bá sì dáhùn èmi òrùn pọ́ yẹ kí òun da program òru kò yẹ báyìí nísìnyí kó dáhùn kó sì máa bá ètò lọ so ayé ó jẹ́ pé ó túbọ̀ sí pé àwa tá a wà níjòkó lẹ̀ tí programu òfin ní dàrú àwa láti gẹ́nẹ̀ ládàá ẹni yẹn lò kò yẹ báyìí kì í sì ṣe pé dandan ni kéèyàn pariwo tá a bá ti dá lóhùn nídá lóhùn ẹlẹ́kọ̀ọ́ tó yẹ sí pé òun náà gbọ́ pa dáhùn lóhùn tá a sì ní pariwo débi pé ariwo ti ẹgbẹ́ tó wá distract yóò tó wá da ètò òru tí báyìí nísìn tó múrò pé nǹkan tá a fẹ́ sọ òun náà ní pé tó má dàrú àti fẹ́ dáhùn sálámà tó tá a bá ti fi àwọn ọ̀nà yẹn a rí dáhùn sálámà dáhùn ètò sì ní dàrú a rí méjèèjì tó kí a rí méjèèjì kó ní àkóyawọ́ sọ lẹ́ẹ̀kejì nínú béèrè wọn pé wọ́n ní pé àwọn ní ìtàwọn máa ń gbọ́ dáadáa ni pé sọdáàkì owó tí ọkùnrin ó fún obìnrin wípé obìnrin fẹ́ ti ààyè tí ó ti ń tọ́jú tọ́pamọ́ tí ò jẹ́kẹ́ nìkan kan débẹ̀ ọ fẹ́ ṣe lẹ́tọ̀ fún wọn nìkan ó rí pé àpẹẹlẹ tó pọ̀ nù àpẹẹlẹ nìyẹn pé ọ ṣe ibẹ̀ lẹ́ ní ẹ̀tọ́ fún wọn nìkan àpẹẹlẹ ńlá ni ìwọ náà gbọ́dọ̀ kó obìnrin yẹn lé ṣẹ̀ríà ní kóbìnrin yẹn gba owó ó débẹ̀ ó fẹ́ kọ́ gbà lọ́wọ́ rẹ̀ òun náà ń pè ní sọdáàkì òun náà ń pè ní sọdáàkì òun náà ń pè ní alimaham náà owó ìwá ni wọ́n làwọn gbọ́ yí pé kò gbèdéke iye tí ṣẹ̀ríà gbé kalẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ òun náà pè ní nìsọ́ọ̀bù nìsọ́ọ̀bù ni gbèdéke owó tíṣẹ̀rí àgbékalẹ̀ wípé owó tẹ́ bá san fún nǹkan yìí ó gbọ́dọ̀ tó dèdè iye báyìí bí ọba ti tó bẹ́ẹ̀ ẹ̀sánwó ẹ̀sánwó nù ṣẹ̀rí àfi kó tó dèdè iye owó yẹn náà pè ní nìsọ́ọ̀bù. náà wọ́n wá ní nìsọ́ọ̀bù sí fún sọ̀dáàkì. wọ́n làbá àkàwà sọ pé ẹ̀rí tẹ̀ máa ń mú wá pé kò sí ní sọ́ọ̀bù fún sọ̀dáàkì à nìka àpàjáwìrì nù nìka àpàjáwìrì nìyún tó bá jẹ́ pé ìjì tá a ti pílánù ní tá a farabalẹ̀ pàṣẹ èyí òun nínú sọ́ọ̀bù ìyẹn gbọ́dọ̀ ti pílánù ó di mùtítẹ́ ìdùnnú yọ kọtíra àfikíwù mi ẹni yẹn fẹ́ kọtíra àfikíwù mi torí kàtàkàtà gbáà ní sọ̀hún absolute one tí ò lábòmílà nínú kàtàkàtà ìdáhùn ìbò olóòtú inú pípẹ́ báwọn pé nìka pàjáwìrì inú tíra òun náà kọ́ sí kó sì jáde kárí náà inú tíra pé nìka pàjáwìrì là nílò ní sọ́ọ̀bù nìka àtàbá ti plánù àmọ́ ìlò ní sọ́ọ̀bù níjó náà ṣe nìka pàjá àmọ́ kàn ń hera wa lẹ́jẹ̀ kiri ká sì kira wa mọ́lẹ̀ ká ṣe nìka báwọn pé ẹ ah, bàbá ẹ máa sọ wákọ̀ pàjáwìrì dé ẹ máa sọ wákọ̀ kíákíá <laughs> èmi ò ní nìka pàjáwìrì rí láyé <laughs> àwọn èèyàn kọ́ nìkan pẹ̀lú kéwu kíkéwu nìka pàjáwìrì kódà nìka ojú ogun ẹsẹ̀ nìka pàjáwìrì ọlọ́run bó sànú wa tó ká máa wá sọ pé tó wá máa sọ pé ìpín kan ni pé eléyìí tó bá ti jẹ́ pàjáwìrì òun ni níní sọ́ọ̀bù eléyìí tó bá ti wá nínú tíráwé láti wá rí yẹn àti pé kílẹ̀ rí rẹ̀ tó sì yàtọ̀ láàrin ti ká pàjáwìrì àti nìka pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ̀rọ̀ kátàkátà nù nìka òun níní sọ́ọ̀bù ẹni tọ́wọ́ wá nínú ìka ní nìsọ́ọ̀bù kó máa di tirẹ̀ wá tẹ́bí gbà tí zaka ní nìsọ́ọ̀bù nísìnyí tẹ̀gbọ́gbọ́ alálẹ̀ kó ti hadithu ali pé hadithu anabi sallallahu alaihi wasallam sọ pé tí owó yẹn tó bá ti wọ mí àtà dirham tó bá ti wọ two hundred dirham fàfíhà khamsatu awsaqin ayọ̀ wá síkù márùn-ún bẹ́ẹ̀ nìsọ́ọ̀bù ni hadithu la fi kó o tó yọ wásìkò márùn nínú ẹ̀. kẹ́ni tó bá sọ pé ni ní sọ́ọ̀bù sọ̀dá tí wà kó mẹ́rin wà àdébẹ́kí wà ní ní sọ́ọ̀bù ẹ̀. kí lówó tọkọ gbọ́dọ̀ ní dédé kí ló gbọ́dọ̀ yọ fóbìnrin rẹ̀ pẹ̀lú délùú nù kìtàbà àti sunna ó parí kò sẹ́ẹ̀rì kankan fún un nǹkan sọ̀sọ̀ kú sọ̀ntì ẹni nàbà six nàbà five. wàhálà ìsàmùsùn náà. lẹ́tọ̀ ọjọ́ kan nù wọ́n láwọn fẹ́ bẹ̀rẹ̀ nípa kọ̀bìlì àti bàdí kí ni nǹkan tó lè fà á àti pé kí la lè fi tánà rẹ̀ àwọn àbá kọ odidi tíra kan lórí ẹ̀ odidi tíra kan lọ́yẹ́ pé wọn kò sí nǹkan mí ìtàn tìrìtì bẹ́ẹ̀ mọ́ Sheikh Salih Al-Uthaymeen ní rahimahullahu ta'ala wọ́n kọ odidi tíra kan lórí ìdájọ́ uh, uh, kọ̀bìlì àti bàdí kò yẹ báyìí nísìnyí kí làwọn kan tó máa ń fa àìsíyàn ibi sára rẹ̀ kò yẹ báyìí nísìnyí ó kọjá nǹkan tá a kàn lè dáhùn lérè fè ó kọjá nǹkan tá ẹ̀wọ́n tó bá ti di pé wọ́n kọ dídí tíra lé lórí kò yẹ báyìí nísìnyí òtí máa bẹ̀rẹ̀ sí máa ká nísìnyí pé àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí yóò fà á fi ṣe bàdí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí nípa tẹ̀ fi ṣe kọ̀bìlì so bóyá lẹ́kítọ̀ ọjọ́ sunday ti ti tààrọ̀ ni so àbí ti ta lẹ́bà yìí náà àbí lẹ́kítọ̀ ìkan náà àwọn lẹ́kítọ̀ tá a máa ń ṣe mọ́sáàsì pẹ̀lú ògbọ́lọ́ mọ̀ mọ́ yìí a padà sọ̀rọ̀ lórí ọ̀bùlé àti bàdí extensively tí ò ní jẹ́ ìbéèrè àti ìdáhùn tó bá yẹ pé nǹkan kan lẹ fẹ́ béèrè particularly nípa kọ̀bìlì ní ìsìn àgbéyà tí èèyàn bá ṣe irú nǹkan báyìí ṣé kọ̀bìlì ní àríbàdí lẹ́sẹ̀kẹsẹ̀ yóò dáhùn tí a pẹ́ yọ kan la fẹ́ sọ gbà tẹ̀bà tí nǹkan bá ṣẹlẹ̀ sí yẹn o kọ̀bìlì lẹ́bi tán rẹ̀ àríbàdí lẹ́bi tán rẹ̀ ẹ̀rí ẹ̀ lélẹ̀ ó yàtọ̀ fún pé kí ni kọ̀bìlì kí ni bàdí odidi ọ̀pọ̀ number seven number six àbí kílọ̀nà six wàlúù sàlám wàlúù sàlám wọ́n mọ̀ ok. ok ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé tí àwọn èèyàn bá kóra wọn jọ wọ́n wá ní àwọn ọmọ dáwó láti máa fi ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn tí ó bá ní ìrànlọ́wọ́ gbogbo ọ̀nà kọ́nà tí ọ̀nà yóò téèyàn bá wù láti fi ní ìrànlọ́wọ́ bóyá opó ni bóyá ọmọ òrukàn ni bóyá ẹni tí kò rọ́wọ́ họrí dáadáa ni ẹni tí ó kù díẹ̀ káàtó fún làwọn wò pé àwọn máa ràn lọ́wọ́ wọ́n wá kóra àwọn ìjọ bẹ́ẹ̀ ẹja àmọ́já tọrọ kọ́bọ̀ káwọn ìfẹ́ lọ́wọ́ àmọ́ kíkiní ilé nítumọ̀ ẹja sọ̀rọ̀ wa lóko ẹja kóra wa jọ káfí létò káfí níjọ tá a máa ṣe wọn ní sí òburú kò burú kò burú rárá kò yí bá ní sèyí eléyìí kọ́ ni wọ́n ń pè ní mọ̀ eléyìí kọ́ ni àgbọ́yé ẹgbẹ́ nínú Islam níta ń pè ní ẹgbẹ́ òun náà ní gbogbo ẹnikẹ́ni tá bá ti ní àwọn ìròrí àbí manhaj tó yapa sí tàdùsùn network jama'a kódà kọjá yẹn àṣìṣe kọjá kọjẹ́ èèyàn kan ṣoṣo ló ní ìròrí tó yapa sí ìròrí kíta àlùsùnà jàmáà manhajẹ sí yàtà ó sì yapa ẹlẹ́gbẹ́ nìyẹn. àwa wo irú ìròrí wo ló ní irú manhajẹ wo ló ní ńlá fi máa ẹgbẹ́ wò lálẹ́ mọ́. òye báyìí àwo ìròrí wo ni ó bá mu irú manhajẹ wo ló bá mu. ṣùgbọ́n àwọn èèyàn kóra wọn jọ masha Allah àwòrò rí wọn wọn àkídà wọn takò tá àlùsùnà àwo manhaju wọn látòkè délẹ̀ kọ̀tàkó manhaju alùsùnà jama ẹgbẹ́ wo láwàá pè wọ́n o ọya fún wọn ló kọ ẹgbẹ́ wo ni ẹ́ tó bá fi lè pè wọ́n lẹ́gbẹ́ kan á ní kí ni wọ́n fi jọ ẹgbẹ́ yẹn nínú ròrí ànínú manhaj ẹgbẹ́ tá pè wọ́n alùsùnà náà ni torí pé nígbà tá a wò ròrí ìyàwó manhaj yìí pàápàá sí alùsùnà ẹ́ so ibi tí ẹ bìlọ́ǹgì sí náà nìyẹn asọ́ra wa ló kọ akóra wa jọ ìyẹn kọ́ lẹ́gbẹ́ eléyìí tí mo ń sọ yìí tabalawo silsilatu sahiha àti dọ̀ífà sheikh alalbani wọ́n sọ mẹ́ tabalawo almanhaju salafi inda sheikh nasiruddin alalbani ti sheikh amr abdulwani salim kọ wọ́n tabalawo majmu fatawa wa rasaili bin baz ari mbẹ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ pé wọ́n kọ́dà wọ́n mẹ́ńsẹ̀ kàṣígóríkà lórí ọ̀rọ̀ òkọ̀ pé aṣọ rẹ̀ ni lóko akó rẹ̀ ni jọ ní òun mẹ́rin kan kódà ṣe kàlẹ́ bá ní àwọn sọ pé kárí àwọn kan ìṣẹ̀ká kóra wọn jọ kẹ́sì àwa mùsùlùmí náà ni àmọ́ táwọn abẹ́ máa ń tó ni pé ọ̀rọ̀ nípa ọrọ̀ ajé mùsùlùmí àwa yìí àwa náà kóra wa jọ ní táwọn abẹ́ máa mójútó dáwà ni àwa yìí àwa náà kóra jọ táwọn abẹ́ máa mójútó rìádọ̀ ni báwo la mùsùlùmí ṣe máa ṣe ṣàtàìsì irú àwọn ẹ̀ṣẹ̀ láti fún náà lè fẹ́ máa ṣe àti bẹ́ẹ̀ lọ. ó ń kálukú wá kóra àwọn ojúṣe kọ̀ọ̀kan yìí kò rí báyìí sí yìí fún àkí ń ṣẹlẹ́gbẹ̀. ọlọ́run bá ní wa ta'awanu 'alal birri wattaqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan. kò rí báyìí sí yìí so kọ́rọ̀ wa kó sànù wa àti pé lásìkò ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jọ ń jọmọ̀ ìyá kan náà wọ́n sì kóra wọn jọ wọ́n sì dára wọn yàtọ̀ àwọn al-muhajirun wal àwọn almuhajirun wọ́n ní muhimma tiwọn nítorí fi sọ wọ́n ní almuhajirun nítorí wọ́n ti hijrọ́ muhimma tiwọn nìyẹn àwọn àǹsọ́ àwọn náà ní muhimma tiwọn wọ́n sì dára wọn mà kí náà fi sọ wọ́n níbẹ̀ nítorí pé wọ́n gba àwọn èèyàn lálejò wọ́n sì ràn wọ́n lọ́wọ́ débi pé lágbájá nínú àwọn sàhábà wọ́n ní kíní kan àǹsọ́rí abẹ́ ìgbọ́ débi pé wọ́n dára wọn mà kódà nínú àwọn àǹsọ́ àwọn áwòsù dára wọn mà sáwọn kọ́sọ́rọ̀ àìbẹ́ẹ̀kọ́ ni kò yìí sí wàhálà ìgbà tí ó fẹ́ di wípé ló ń kọ tí wọ́n fi mara wọn yìí tó fẹ́ máa di ìmọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn lànàbí sallallahu alaihi wasallam kìlọ̀ fún wọn pé á ah, eléyìí ò dáa nígbà tí ìkànnù àǹsọ́ nínú àǹsọ́rí kan àti muhajir kan tí wọ́n jà muhajir wa ń pèpè ó ní yá lal muhajirin yá lal muhajirin mo pé ẹ̀yà muhajirun ẹ wá ràn mí lọ́wọ́ láàmù tó wà ń bẹ̀ yẹn láàmù ìsìgọ́sà ni ó ń pèpè fún ìsìgọ́sà káwá ràn wọn lọ́wọ́ lórí ẹnìkejì rẹ̀ yálẹ̀ muhajirin èkejì náà ni yálẹ̀ ansọ́r ẹ̀yà ansọ́r ẹ̀yìn náà wà ràn mí lọ́wọ́ lórí muhajir tó ń bá mi jà yìí àwọn almuhajirun ti ń bọ̀ wọ́n fi wá ran ìyẹn wọn lọ́wọ́ lórí ansọ́rí àwọn ansọ́rí náà ti ń bọ̀ wọ́n fi wá ran ansọ́rí lọ́wọ́ lórí muhajir anábì gbọ́ báyìí anábì ní àbídá àwọn jahiliyati wàhálà bẹ́ẹ̀ ní azhurikum da'uha fa innaha muntina anábì ní yìí pépé jahiliya tí ó ń fa wàhálà láàrin àwọn ará mẹ́kà tribe kan sí tribe kejì àtàrà mẹ́jìnà tribe kan sí tribe kejì náà lẹ́tí fẹ́ pè yí wàhálà bẹ́ẹ̀ ní azhurikum tẹ́mi sí wà láàrin yín à da'uha ẹ̀pa eléyìí tì fa innaha muntina pépé ń ti rùn ni anabi stọọpù wọn níbi kìíní anabi ò sì kọ̀ndẹ́mù yìí máa jẹ́ mohajir àti ansori pé ah, nígbà tó kọ̀ọ́ síwájú báyìí ẹ̀ka ń su rẹ̀ ó kọ̀ọ̀kọ́ ìtọ́fẹ́ jálẹ̀ ní ẹ̀padà. nítorí pé al-ibratu al-ibratu bil haqa'iqi wal ma'ani ìtafẹ́ lò ó ní pé kí ni pàápàá yín gan kí lẹ já mọ́ kìí tún kọtẹ́ sọ́ra yín ẹ bá sọ́ra yín ní jẹmọ́ ọmọ àlìjẹ́nà ẹ lè jẹ́ jẹmọ́ ọmọ náà. pé náà ní sí so kẹ́ ẹ sọ́ra yín ló kọ́ tó dáa èyí ò túmọ̀ sí pé ní tẹ́lẹ̀ ní kò sí túmọ̀ kí n tẹ̀ ní rí ìtẹ̀ yín ṣe àti pé tàbá gbé yín sórí òṣùwọ̀n kí ló ń rinlẹ̀ kí lẹ wà up nǹkan tí afẹ́ lónìí ó ti bá ní sìn tó yẹ o kò sí nǹkan kan lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa súnà tó sì mọ̀ nípa dáhà sàlàfíà tí ó ti kọ́ kàfẹ́ mọ̀ láwọn ẹ̀yà ẹlẹ́gbẹ́ ni wọ́n ẹni tẹ̀gbẹ́ rí ẹlẹ́gbẹ́ ni ẹlẹ́gbẹ́ fò bẹ́ẹ̀ náà ń ṣe ẹlẹ́gbẹ́ láti sọ fún ọba wọn. tó yẹ bá ní sìn àwọn èèyàn tiẹ̀ mọ tán pè lẹ́gbẹ́ gan ẹgbẹ́ dàrú ọlọ́run bó sànù wa. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àbá ni mo sọ pé ọmọ téèyàn bí ò lè ṣèyàn láǹfààní wọ́n tọ̀ tẹ́ẹ̀ bá bímọ tó yẹ pé ó sì tẹ́nà ọmọ ẹ̀ lórí ìlànà tó dáa ó kọ ní Kùránì ló kọ lẹ́sìn tọ́mọ yóò dé sí láǹfààní ni àà àyà Kùránì ni mo kà ó ọlọ́run ọba náà sì fi ó sì yan ó ní ilá man adàlọ́ha ìfọ̀lù ìfẹ̀lì. àwọn tí ọlọ́run ọba ní ọmọ ò ní ṣe láǹfààní ọlọ́run ti sọ ọlọ́run wá sọ ọ wá dàda yẹ àwọn kan tó kọ́ máa lè ṣe wọ́n láǹfààní òun ẹni máa ṣáàtà lọ́hà bí kọ́lbìn sẹ́lìm ẹni tó bá lọ bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ àwọn ọmọ tó bá jẹ́ ọmọ dáadáa wọ́n ó ṣe láǹfààní. ṣebí arí hadith wípé ẹni tí ọmọ kan bá kú fún yóò jẹ́ hijab fún yóò jẹ́ gàgá fún ẹni tó mọ ẹyọ kan ni àbí tó fi ń lọ síbi méjì àbí mẹ́ta àbí láti méjì lọ wá sílẹ̀ ni méjì wá sílẹ̀ ni àbí pẹ̀ntọ́ wọn méjì bá kú fún yọ́jẹ́ gàgà fún bí iná ẹnìkan wá bèèrè pé tó bá jẹ́ ọmọ kan kọ́ àdébìnrin kọ́dà kọjọ ọmọ kan náà tó ṣe láǹfààní àbí ó ṣe láǹfààní ọmọ yẹn ṣe láǹfààní. bákan náà Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó wá bímọ obìnrin méjì tó sì tọ́ wọn torí wọn tọ́ tí wọ́n tọ́ fi lọ ilé ọkọ tí wọ́n ṣe fasad Ànábì láwọn ọmọ yẹn ó ṣe ẹni yẹn láǹfààní wọ́n ṣe láǹfààní àbí wọ́n ṣe láǹfààní àmọ́ ṣẹ́rùtù ni pé man ata Allaha bi qalbin salim ẹni yẹn gẹ́gẹ́ gbọ́dọ̀ jẹ́ni tó mọ́ná yọ là kú òbí gbogbo ohun tí o lè mú yàn kó tó di pé nǹkan yóò ṣe láǹfààní ẹ́ ṣẹ́rùtù alákọ̀ọ́kọ́ ni kí ìmánì wà من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن من عمل صالحا من ذكر أو أنثى أنثى وهو شرط ó ṣe dáadáa ọjọ́ kòrò ọjọ́ bẹ̀rẹ̀ ni ó tún wá jẹ́ múmìnì ṣẹ́rùtù ìyẹn kọ́lọ̀ tó lè gbà lọ́wọ́ rẹ̀ ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن شرطوني فبجاك إلا من أتى الله بقلب سليم فيبقى نسيب أو النبي صلى الله عليه وسلم يقول إذا مات ابن آدم إذا مات ابن آدم انقطع عنه أعماله انقطع عنه عمله إلا من ثلاث tẹ́yà bá ti kú gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe ilé ayé ti tán àfi mẹ́ta nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí àwọn wàládùn sọ́ọ́lì nítorí pé kíni ó jẹ́ nìrí àwọn wà ládùn salihun yad'u la téèyàn bá bí ọmọ rẹ̀ tọ́jà lùsùnà téèyàn kúta tí ó sùn tí ń sàdúà lẹ́yìn yàn yóò mọ̀ sàǹfààní fẹ́ nìyẹn ẹ̀rí kó sàǹfààní fún so àwọn nǹkan tí mo sọ nìyẹn ṣùgbọ́n pé èmi mo bá nẹ́bí ọlọ́run èmi mo bí wòlíì lágbájá èmi mo bí déwù lágbájá ìwọ wá ń ṣe wá ń ṣe kátàkátà káàkiri onítorí káwọn ọmọ kakẹ́ kura nílé yín wọ́n gbó sí pé èèyàn mẹ́wàá nídìí ilé bàbá èèyàn mẹ́wàá kan ń tàn ó ni rọ́bà sì pẹ̀gàn ò lè sínú wọn kò lè báyìí nísìnyí kódà nẹ́bí ò ní sì pẹ́ àwọn kèfèrí kèfèrí kan là nẹ́bí ó sì pẹ́ òun náà dàbú tọ́lì ìpẹ́ kó sì má jáde kú òun nákọ́ ìpẹ́ kọ́ náà bá ní kíláàsì ìyá rẹ̀ fúwú yẹn ni. tàbá àwọn lọ́wọ́ àfún kèfèrí tó kọ́ lọ́ba kó sànù àti ogún rò pé bẹ́ẹ̀ bá ti ké kuran lé yín ọwọ́ bu wá gbìyànjú ọwọ́ tọ́ ma kọ́ ké kuran wọ́n bá náà dáradára lọ nínú àwọn mẹ́wàá gbà tí bá ń kà á mo mọ̀ pọ́ mọ̀ yóò ní dájú kọ́ mọ̀ràn tì mí nínú èèyàn mẹ́wàá kọ́lọ́n fọlọ́pọ̀ tún jẹ mẹ́wàá kọ́ ń ní mú mi nígbà tí ìrìn ọ̀dàrú. <laughs> àṣẹnu o alábò sànù wa nàmbà wàlúù sàlám. Thank you. <coughs> Naam. Láwàní rẹ̀ ti tóbi àbí. Ẹyà ògbọ́n yìí. so ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ ó ní lórí ẹni tí ó sálámà síyàn so wọ́n lẹ́ni ìgbà tó sálámà síyàn èèyàn dáhùn sálámà rẹ̀ ó wá náwó síyàn mùsùlùmí náà ni àmọ́ èèyàn wá gbọ́wọ́ rẹ̀ nítorí pé bó ṣe rí téèyàn ti ń páyà láwùjọ yìí pàápàá jùlọ ó tún wá wé láwàní mo wá ní ṣe láwàní rẹ̀ ṣe bẹ̀m̀bẹ̀ nítorí pé àwọn tí máa ń wé láwàní bẹ̀m̀bẹ̀ òun ọ̀daràn lọ́pọ̀ nu wọn èèyàn méjì ni máa ń wé láwà ní bẹ́ńbẹ́ màkóńdòrò àti tẹ̀blíìkì àwọn méjèèjì ní láwà ni wọ́n máa ń ṣe bẹ́ńbẹ́ aláburú làwọn méjèèjì àmọ́ àwọn tẹ̀blíìkì ń tiwọn àwọn ò ní sí ìyàn ògùn owó àwọn ò ní ẹ̀hẹ́ ok àwọn ń tiwọn onídẹ́ni wọn so aburú wọn ó yàtọ̀tọ̀ síra wọn ìyẹn wá káràtìkà èwo là ń nawọ́ tèmi nìkan lórí ń bí ni tọ́ntọ́ fẹ́ sọ ní èwo ni ibo ti sálámù èsì dáhùn so ìyẹn kọmọ ìyá yẹn lábùkù yẹn kò sẹ́ni tí ó nawọ́ sí yẹn báyìí téèyàn ò ní gbọ́wọ́ rẹ̀ tí àti káwọn padà téèyàn ò ní di wàhálà fún wàláì ọwọ́ òun kò ní wọlé bọ̀rọ̀ o ọwọ́ wọn gẹ̀ síwájú ni pé àtọ́rábùkù kan wọ́n ó jẹ́ tó wá jẹ́ gbangba ta díẹ̀díẹ̀ díẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àmọ́ wálẹ̀ tó àbùkù ńlá ni nítorí pé mùsọ́fàá kábàárà ẹni lọ́wọ́ inú súnà lòun náà wà. Ànábì ní máa min muslimayni yaltaqiyani fayusafihan Ànábì ní kò sí mùsùlùmí méjì tí ó pàdé tó wà bara wọn lọ́wọ́ illa Ànábì ní illa kharajat khatayahuma àyàfi kọjá pé lónìí wọn gbàtán para wọn lọ́wọ́ yẹn kí ẹ̀ṣẹ̀ wọn kó máa jábọ́ láti ọbẹ̀ ọwọ́ wọn ẹ̀ṣẹ̀ wọn máa jábọ́ ni almusafaha nínú sunna lọ́wọ́ kódà bí a ibn abbas rẹ̀ pé akanati musafahatu fi ahadi rasulillahi sallallahu alaihi wa sallam ǹjẹ́ ká máa ba ara ẹni lọ́wọ́ ìní wọ́n máa ń ṣe ọmọ bí ń kíra wọn lásìkò ànábì ó ní bẹ́ẹ̀ ni àti ká máa bara wọn lọ́wọ́ eléyìí ni atahiyatu bil fail kakira wa pẹ̀lú sẹ́ atahiyatu bil qawl ó ní kakira wa pẹ̀lú ọ̀rọ̀ asalaamu alaykum wa rahmatulah tábà bẹ́ẹ̀ fi jẹ́ tẹ̀lé ọwọ́ lọ́gbọ̀dọ̀ jẹ́ àgbọ̀dọ̀ rí ọrùn rẹ̀ ńlẹ̀ láyé kọ́ tẹ̀rùn bá ìtẹ̀kùtẹ̀nu kò dá kò ṣẹ̀rí àmú so àdìsù wá lórí kàmàbàrà wà lọ́wọ́ ó sì máa ń pa ẹ̀sẹ̀ rẹ̀ nínú tó nínú àwọn fàbọ́ ìlú àmàlì so tabaru yẹn báyìí ní tó dáa ni pé kábà lọ́wọ́ ká ṣe ọkàn àti ká ṣe ìmánì tẹ́bí gbangba ní àárín èrò ní àwọn òun náà ní fẹ́ ṣerú nǹkan bá láàrin èrò torí pé kí ní ọ̀wà lọ́sẹ̀ nípa tí èèyàn bá kóra lára àwọn yòókù wọ́n lu wọ́n fẹ́ pa yóò sì pòdúsì yẹn tó bá jẹ́ kọ̀rọ̀ dé <laughs> ibi tó yí ti pa tẹ́lẹ̀ ti pa wàhálà nìyí o ṣùgbọ́n ní gbangba kò ní fẹ́ dán wò kò ní bá ní sèyí tó ká ba irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ó dáa jùlọ so pàápàá jùlọ mo sọ̀rọ̀ kan mo ní iman ó lágbára gan tẹ́rí àwọn àfààní tí imani bó tó bá jẹ́ pé yọ láyàn kúnnu ìyà kìyàmà ti fìtínà kìyàmà báwo lè yóò ti wá ní imani tí ó máa pààyà fìtínà ayé ẹ dákun fìtínà kìyàmà tó tóbi jù imani ọ̀ làákùn bẹ́ẹ̀ kọ̀ wá ní làákùn bí fìtínà ayé láéláé kò tó bẹ́ẹ̀ sọ́ọ̀ṣù wàlálá so tí mẹ́ni yẹn bá dúró dédé gbogbo nǹkan tá ń bẹ̀rù yẹn àníbẹ̀rù ẹ̀ èyí bá nísìnyí tí mẹ́ni ọmọ pòtẹ́tì wa tòkọ́nà bàdí yẹn kọ́ mọ sọ wa tọ́nà bàdí ká bá fi sàdẹ́wò fún yẹn àdẹ́wò ni kò túmọ̀ sí pé mẹ́ni ò pòtẹ́tì yẹn ṣé bá nẹ́bí sọ́lá sọ́lámà nẹ́bí yóò ní mẹ́ni àtàfíìsì hàn ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ mbẹ́ ni àbẹ́ẹ̀kọ́ ni pé bá nísìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà ṣùgbọ́n ọlọ́run ọba àlékẹ́ láti yẹn ṣe àdánwò ọlọ́run ti fẹ́ ká kẹ́kọ̀ọ́ mbẹ́ tí ó bá ṣẹlẹ̀ sáà nẹ́bì tàn pé yọmọ àdàbí pé àà ah, tí rẹ̀ bá ṣẹlẹ̀ síyàn ó ní mẹ́ni ni ànẹ́bì ọlọ́run olùfijọ́ tí rẹ̀ bí wọ́n bá ní mẹ́ni àzàzí àwa ràn ọ́ tó bẹ́yẹ̀ bá ṣiṣọ́ bẹ́ẹ̀ lè gbẹnu dání wọ́n ní mẹ́ni sáà nẹ́bì àzàzí rà nẹ́bì tẹ̀ pé kíákíá náà sẹnu kẹ́mú pé àà àzàzí rà nẹ́bì tó sọ ẹ̀rí tó fọ́ yẹn lẹ́nu jùlọ nìyẹn pé má sọ fún mi pé ṣùgbọ́n n tó pọ̀ jù ni pé tọ́nà bá tíyẹ̀ bá ní ìmáànì tọ́nà bá ìjà máa ń láyàn kó nù wàhálà tí bá nìsín so eléyìí jẹ́ lákọ̀ọ́kọ́ tó ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè pé ah, ẹ̀hẹ́ tó wọ́n ní ó sọ pé bẹ́ẹ̀ kó òun rí àmì ẹni ọlọ́run lára rẹ̀ ọ̀rọ̀ yẹn a lè gbóyé sí tó dáa a sì lè gbọ́yé sọ́nà tí ò dáa ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ní mahamadu tó dáa tọ́rọ̀ bá níbi tá a lè gbọ́yé sí tó dáa ó dáa ká gbọ́yé síbi tó dáa ju ká gbọ́yé síbi tí ò dáa lọ. nítorí pé kí ló fà á kí a gbọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀yà wa yé síbi tó dáa dáadáa ni ká gbọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀yà wa dé síbi tí ọ̀dà zọ́nù tí ọ̀dà nìyẹn ọlọ́wọ́ bá fún àpọ̀lọpọ̀ àwọn àbádídá pípé apá kan àbádídá ẹ̀ṣẹ̀ ni àwọn àbá tí wọ́n mọ́ fi dábàá tí ò dá sọmọ ìyá yẹn tòkí mẹ́fà mẹ́fà ní pé kí ọ̀nà pé yẹn rí àmì ìjẹni ọlọ́run lára yẹn tó lè jẹ́ sí pé sàwádìí lùwájì dúdúdú wájú ìforíkẹrẹ lórí àmì ìjẹni ọlọ́run ni tó hàn lè má ọlọ́run nínú tọpamọ́ àmọ́ tó hàn tàbí kó rí pé orí rí pé ẹni yìí máa ń jẹ́ ẹni tí máa ń sin lọ́wọ́ lára yẹn tẹ́ pé mo lè rí lára pé ah, ẹni yìí pé ẹ̀tọ́ ìdásá bá so bóyá látara múra àbí látara yẹn dá mo rá mi ìjẹni sọ orí ń tòótọ́ kò túmọ̀ sí pé ní ẹjẹ́ ni ṣùgbọ́n rá mi rẹ̀ tí ní pé ah, ah, ti lè ń rí nànú àwọn bàbá gbọ́ yé síbi tí ọ̀dà ẹ̀ tó bá jẹ́ ní tí ọ̀dà ọlọ́gbà lérò òun àtọ́lọ́hun òun nìyẹn kò yí báyìí nífi so àwọn ọ̀rọ̀ tó bá ti ní ìsìmáàl tó bá ti ní pé àlètú síbi àlètú síbi àmọ́ fún àmọ́ gbé síbi tó dáa kò yí báyìí nífi fún ẹni tí a bá ti rí pé mùsùlùmí ni tí a sì rí pé aláburú ni tó jẹ́ báyìí nífi so àdàbàbà àdàbà tó ẹlẹ́ẹ̀kejì nínú béèrè wọn parí ok eh, so wọ́n ní tẹ́mi ẹni ẹ bá fẹ́ ṣe check tó bá máa ń ṣe àfikáàrù kan náà àfikáàrù tánà bí sọlọ́ọ̀ sọlá ní ká máa fi wá sọ tó bá lè ṣe bẹ́ẹ̀ ni kò sí ìkan tó burú àwọn àfikáàrù kan mẹ́tọ́ pé ọwọ́ àwọn àfikáàrù mọ́tọ́lákọ̀ ni wọ́n dé pẹ̀lú àsìkò wọ́n dé pẹ̀lú nǹkan kan tó yẹ pé a sì lè fi wá sọ pé báyìí ni ti wọ́n dé pẹ̀lú lèyàn lè ṣe pé báyìí ni tó èyàn lè ṣe irú nǹkan báyìí bismillahi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim tí a bá ṣe irú nǹkan yẹn nǹkan ò kó nira báyà a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq pé báyìí ni sèyí so kò sí kan tó burú mbẹ láti fi dáàbò bo ẹ̀mí ara ẹni pé báyìí ni sèyí so wàá gbàgbà lọ́wọ́ jazakumullahu khairan naam ọjọ́ ti wá lọ Abu Salama sọ. Okay èèyàn rádàràdà náà ni àwọn nínú ọlẹ́bù ayé lẹ́yìn bí wò pé ó ti yé mi ó ti yé mi mo ti gbọ́ iye pé ní lẹ́bù ayé tó àwọn ojú táwọn èèyàn ayé ò fi wò ó àwọn lẹ́bù tó háì ní ń bá ṣe bẹ́ẹ̀ ni bí nàìjíríà ṣe rí nù ọlọ́run ṣàánú wa irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ nítòótọ́ ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ irú àwọn tó máa ń ṣe báyìí ṣùgbọ́n nígbà míì téèyàn bá ní kéèyàn fún kinní òun nídàájọ́ pé kódà ẹ̀rẹ̀ ni tó géèyàn rí ẹ̀ sì fún ẹ̀ sì fi àìdá bá lò ẹ̀ tí ọ̀nà sábà yín sìn so tẹ bá ní kẹ ẹ tilẹ̀kùn yẹn pátápátá èyí ó tilẹ̀kùn mẹni tí ó yẹ kí yẹn tilẹ̀kùn tẹ bá sì ní kẹ ẹ ti fẹyẹyẹ ẹ sì fẹni tí ó yẹ kó wọlé gan pé báyìí ní so èèyàn wà máa ṣe níwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì ni pé gbogbo àwọn ọ̀rọ̀ tí bá ti ń sọ mọ̀rẹ́ni ẹni àpẹẹrẹ nira ya ọlọ́sànù wa ọlọ́run ṣe gbọ́ alẹ́ nìrí ẹ̀kìní àá ẹgbẹ́ mi dárí ìbílẹ̀ ọjà oṣù wa tó bá kọjá yìí tẹ pé ló bá ti yára gẹ ẹ tó nǹkan tí wọ́n á rí ni pé kẹrí ìyá yín bàbá débi débi yá mi kí ló bá débi yá bẹ́ẹ̀ yẹn kan náà nọ lọ́wọ́ bá mi ní sáìdì àjá ni lẹ́kọ̀ọ́ mo wà níbi kan ní táìdì àjà ní alex ó sì bá mi nìyẹn ó ní àfa mo rí yín lẹ́yìn ọlọ́run ó ní ẹ ṣeun kìíní kan ìyá yín ti kú ìyá rẹ máa kú ìyá rẹ mo lè ṣe kó mú padà pé ìyá rẹ lọ́ máa kú wọlé bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn tó bá yẹ pé ìyá mi ju kú sí ní tòótọ́ báyìí ní ìṣèlú bá ní àárẹ̀ tó ọmọ nǹkan tán ọkàn gẹ̀ẹ́sì ni kò sẹ́ni tó bí yóò kàn sọ fẹ́ni nǹkan ṣẹlẹ̀ òkúta nìyà rẹ̀ ní padà kú tó bá yẹ fẹ́ni tí ìyá rẹ̀ kú lọ́ba sọ fún nìyẹn yẹn fọ́ nìyẹn pé abúlé ti máa bá a aláìsàn lọ́wọ́ sanu ẹ̀ ṣẹ́ni kí nìkan ẹnìkan ìgbà tí mo wà tajú ìlọrin ni wàláì mo wá gbé nígbà tá a fẹ́ débi tí ó ti bọ́lẹ̀ tán ní maraba mẹ́ ó ní àfa obìnrin ni a ah, ah, ah. mo rí i lẹ́ni ọlọ́run ẹ mo ní ìyá wàláì ẹ ẹ fi wọn mọ nǹkan yẹn o ọjọ́ yẹn mo fẹ́ lọ bá yẹn dání kódà mo ti fojú bá ti síwọ́ báyìí mo fẹ́ lọ bá yẹn tọ́lá ẹni táwọn ẹni àti ẹ̀jọ́ ń síwọ́ ọjọ́ fúnra wa ìmọ̀ ìyẹn mi jẹ́ bí epo mo ní ìyá mo ní wàláì tí n bá ti bọ́ọ̀lù bá ń ti bàjà wàláì kódà bí ìfẹ́ bàjà ń bàjà ìbá tó wà wà wí ọfẹ́ sọ̀kalẹ̀ kọ́ mọ́ sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ́ gbó ẹ̀dàkùn yìí gbé lọ ẹ̀wọ̀n ìwà gbé lọ́fẹ̀ẹ́ títorí gbogbo tẹ́ fi ń bá gbogbo kátàkátà tẹ́ ń bọ̀ nìyẹn ká o tún lè gbowó lọ́wọ́ yẹn kò tún ní sanwó ọkọ̀ ẹ̀ sanwó fún mo gba ọmọ mi èmi ọba jà ìbàdà wàláì kankan òsì tẹ́lẹ̀ tó gbogbo rú àwọn kátàkátà báyẹn tó wá ti ń kọjá àlà ẹ̀yẹ̀ lè jókòó yẹ pé ìtẹ́dájọ́ mi ẹ kábùkù tààrà òye bá ní sọ kéèyàn tó àti tí o bá ti bá ti fò yún òye bá ní sọ kéèyàn fún ní audience kí mọ̀ o lè jẹ́ èèyàn tí èsì èèyàn kàtàkàtà ẹjọ́ ti lọ ẹ̀dá ọkùnrin ọ̀bìnrin ẹjọ́ ìdí èkì tí ìkẹyọ ọkùnrin ẹjọ́ ti lọ ẹjọ́ torí ọlọ́ ẹ̀dá ọkùnrin ọjọ́ ti lọ gan. kẹrí èèyàn tí ó rí bí ẹyẹ sọ yẹn pé èèyàn kan ó ní ìyàwó ti tó ìgì rẹ̀ ó ti di ìyàwó rẹ̀ náà nìyẹn náà òun wá wà níbi kan ìyàwó rẹ̀ wà ń bomi ẹ̀gbọ́n rẹ̀ wá wà níbi tí ìyàwó rẹ̀ ń gbé ìyàwó yìí sì ni òun kẹ́kọ̀ọ́ níbi kan ẹ̀gbọ́n ìyẹ̀ yìí wá ń gbé ibi tó súnmọ́ ibi tí ìyàwó rẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ àbúrò bá bẹ ẹ̀gbọ́n pé ẹ̀dá kùn torí ọ̀tún ẹ bá pa ìyàwó mi sílé ìyàwó ẹ̀gbọ́n náà sì sí ń bẹ̀ pé bá ní ti ọba ní ẹ̀dá ọ̀pọ̀ ẹ bá ń gba ìyàwó mi sílé kí lè rẹ̀ lè súnmọ́ ibi títí ń kẹ́kọ̀ọ́ bá ní ò lè gbà o tó bá di lóru ní tètè kódà kò di kò ní di kó di lóru gan àbí àdéhùn bá kan ẹni sílé tí wàhálà bá lọ sí ẹ̀ńkọ́ à ó ní kí ni à kí ni wàhálà kí ló lé ń bẹ tó lé ń bẹ ń bẹ o. wàhálà yìí lé mẹ àwọn kan wá lọ́fẹ́ jẹ̀bi rú ni à ó ń tẹ́bi sẹ́nu. wọ́n gbà á lé gan lọ́fẹ́ jẹ̀bi rú kódà kọ́ mọ́ bá ṣe nǹkan kan nítorí wípé ìmọ̀ràn ẹbí ẹni lọ́wọ́ lórí múnkà ìdẹ́bírú ìdẹ́kùn ẹbí ni ìmọ̀ràn ẹbí ẹni lọ́wọ́ lórí dáadáa ìsú ẹbí pọ̀ ni nínú àwọn ọ̀nà tí àwọn gbà ṣe sílátù rahim ó ní ká rí ẹbí ẹni ká ní bọ̀dá ẹ sì ń kó gbogbo òlú jẹ fẹ́ báyìí kú báyìí ẹ̀lẹ́ òrùlà èlò òsì nígbà kọ́bọ̀ lówó tẹ̀ ń kó jẹun òun sì ẹbí pọ̀ nù wà láì tẹ́ pọ̀ fún aburú hàn tẹ́ má ba ṣeré lórí ọ̀rọ̀ aburú rárá ẹ̀ ń ṣe bí pọ̀ nìyẹn tẹ́ ẹ sì máa pèsè dáadáa pé báyìí nìṣe so wọ́n fi ànábì sallallahu alaihi wasallam léèrè nínú nǹkan bàtàlẹ̀ bí sọ́kọ́ sọ pé iyyakum wad-dukhul ala nisa ẹ sọ́ra fún ìmọ̀ wọlé tàwọn obìnrin ẹ sọ́ra fún ìmọ̀ torí fasad tó ṣẹlẹ̀ kí ní ipò anẹ́bí ní àwọn sábà pé afara'ayta al-ham ìrìn anẹ́bí tó bá jẹ́ àbúrò kọ́ńkọ́ a anẹ́bí ní alhamwu al-maut àbúrò ọkọ gan ni kú àbúrò ọkọ gan ló burú jù àìmọye ọmọ tí ń bá yàwó bàbá rẹ̀ sùn lónìí kò yẹ bá nísìnyí òkà bá sọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ tó àwọn èèyàn kàǹkà fún gàgà pé kára nẹ kí ló lè ń bẹ ẹ kí ni yóò ṣe kankan náà ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí burúkú wò lẹ̀mí tiẹ̀ ẹ̀mí tiẹ̀ léegun àbẹ́mi rẹ̀ jó kuta ẹ̀mí ni náà ẹni kan kódà obìnrin lè dùn kúlẹ̀ rẹ̀ tẹ̀yìn omi nìkan omi nìkan omi nìkan ẹ̀dá burúkú ni ọ́ nígbà tí èyí tó kóbó tágùntàn oti ti bu ọjẹ bóòlù bóòlù obìnrin ti máa jókòó nìyẹn bóòlù obìnrin ti máa jókòó nìyẹn lẹ́sẹ̀ tó kò rọrùn <laughs> ara <laughs> ara ni òní ṣe ara ni òní ara ni ó ṣe jàǹbá fún òótọ́ ni wàláì tó kọ́ o. فواجه كسرات قوام كذا وعلموا أبروان الشريعة هذا والله علم صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك والحمد لك